yẹ mo gbọ́ yín service da. service area ìdá network tí mò ń lò ilé ìdá ah, ẹ wẹ wá gbogbo wa níṣòwò ogun o bẹjà bá sọ lódò àmọ́ nǹkan tó wọn o mi ò lè wà comfortable pẹ̀lú bẹ ṣe ń sọ̀rọ̀ yìí kò lè work láéláé yes of course volume yẹn ti yàtọ̀ síra wọn. okay yes of course mo fẹ́ kí relationship yìí continue now ẹ mọ nǹkan tó ti kọjá láàrin látọ̀dọ̀ mi sọ́dọ̀ yín ni. ok ok ẹ ronú sí dáadáa ẹ mọ̀ pé gbogbo àlọ́ làjọ wà lẹ́nu dí dáadáa bó ṣe ń lọ. Hmm. ok ok mama expect call yín all right. mẹ́ta ni ọmọ ọmọ ká fi ẹ̀hàn sẹ́nu ká Wow. <sighs> ọmọbìnrin kí ló rò pé òun ṣe náà tí mo fi dúró sí bíbá yìí ó ò notice pé èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù púpọ̀ àti èèyàn kan lẹ́jọ́ ń gbẹ́nu lé ni aside ṣáàní jẹun mọ́ hello ṣáà jẹun mọ́nu lé mo dé kitchen kò sí nǹkan kan bẹ̀ kó dábẹ́ pé èèyàn gbẹ́nu lé yìí what's your problem hello so wà ní tó bá yá ẹ tí bá fẹ́ lu ẹ̀ pàpà lọ kíchìn lọ dáná fúnra ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn àbí. there is a ulterior motive tó ń work around tí ò yé mi ò yé wọ fúnra ẹ̀ ẹ́ eh? just continue continue ṣùgbọ́n just continue. <clears throat> kọ́bìnrin tàtọ̀ rẹ̀ kọ́kùnrin ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ nínú ilé yìí ìkòkò rẹ̀ ní gbomi kó gbẹ̀yìn your days are numbered. ìṣe yẹmo wá ń fíjàre kí ló jẹ máa ń ṣe yẹmo ah, ah. yẹmo ọkọ màmá. ẹ dúró èwo ni orúkọ mi tẹ́ ń tẹnumọ́ tẹ́ ń tẹnumọ́ láàárọ̀ kùtùkùtù ṣé orúkọ mi lè fi lálàá mọ́ ni. gbádùn sọ̀rọ̀ èmi àbọ̀rọ̀ kùtù yẹn lálàá lọ́ọ̀ ní jẹ́ kí n rú ẹ̀ kí n mọ orúkọ ọkùnrin ẹgbẹ́ mi lálàá ṣé wọ́n jẹ́ bó láyé nǹkan ń ṣe ẹ́ èmi mo fẹ́ mú fún ẹ ṣé ìdí ẹ tó gbẹ yìí ni mo fẹ́ lọ mú nǹkan fún ẹ ẹ lè mú fún mi láyé èmi ò ṣe gé èmi kan ń jẹ mélòó la dúró lára mi ò ṣe gé kí la rí gbọ́ èwo la rí gbọ́ kí la rí gbọ́ láàárọ̀ yìí. yẹmu yẹmu hmm. ah, ah, ah. o yẹmu skokoliko yẹmi o torí mo ṣe máa ń wà yìí very nìjẹ mọ nǹkan tí mo lè fi ẹ wé o neat ọ̀rọ̀ ẹnu ẹ nǹkan tó ṣe rògbòrògbò ẹ clean o bàtà ẹ mo máa ń fọ́ fún ẹ o mo máa ń fọ́ fún ẹ gan mo máa ń wù ẹ máa ń gbá ah, ọmọ rèé ààrẹ. Ah, torí pé ngbà mi èmi gan tí mo jọ ọkùnrin tí wọn fi máa ń trip fún ẹ. Ah. máa ń trip fún ẹ. wọn náà wò ó dúró wọn náà wò nǹkan tó ṣe ń tiẹ̀ mo jẹ sọ pé máa ń trip pé òrí bó ti ṣe ṣe ọ ọ. mind ni problem see gaji eh. be careful eh. be careful eh, bọ kákà tiẹ̀ sọ tọrọ ẹ̀yin náà ẹrẹ wà lọ́kùnrin ẹ bad yeah ẹ bad. Ah! <laughs> ọmọ ìlànà and blush and blow blow. good looking guy. <laughs> Ah! very very i'm yeah. very grateful. I'm it's right. it's okay. Yeah. Ah, um, yeah. Gaji. yes. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tí mo wọlé. Mm-hmm. ẹni pé ẹ̀kọ́ máa ń wò mí ẹ máa ń wò mí wíwò tẹ́ ń wò mí ṣé ẹ ń wò mí bíi pé kẹ́ pa mí ni àbí ẹ wò mí bíi pé kí n kàn ṣubú kí n lè kú ah. àbí ṣé ẹ ń ronú ọkàn yín pé kí n má bá madam ṣiṣẹ́ mọ́ àbí kí má wá sínú ilé yìí mọ́ because I don't understand. màmá ronú bẹ́ẹ̀ yẹn kí irú ronú burúkú wo ló ń rò èmi ò ṣe negative minded fellow I'm a positive and a, um, um, energetic fellow kí ló ń ṣe hmm. níbo ló fẹ́ máa lọ rí gbogbo àwọn ọmọ ẹ̀dẹ̀ tí n bá pa ẹ́ kí ni pípa àti ẹ fẹ́ dà fẹ́ mi ṣé sálárì tán bọ̀ ṣé wọ́n fẹ́ fi kún sálárì tọ̀dọ̀ mi tó bá ṣubú lulẹ̀ tó kún sí wàhálà ló tún kó mi sí because madam ò lè gbé èmi tán máa fẹ́ kí n gbé rẹ̀ and I will war you ni màá wọ ẹni máa wẹ̀ sínú mọ́tò wọn á gbé lọ sọ síbítù kí ló ń ṣe ah, èmi kàn máa ń ṣẹ́rí ìyẹn pé ah, ọmọ ló dùn tán nìbọn náà wo rògbẹ́ rògbẹ́ ó tún ṣe rògbẹ́ yẹn tó wá yọ gọ́ngọ́ èmi kàn máa ń wẹ̀ ni ìwọ náà tún gọ̀ gọ̀ ó mú ṣe ń bá a sọ ó tún bó tún ṣe ṣe ẹ eh, tó ajọ ẹ yàbẹ́rẹ́ nọtì. daji daji i'm not in for all these jobs, ah, ó wà lára ẹ. ṣé madam ti jáde láàárọ̀. not at all mi ì tí ì jáde láàárọ̀ oh. kódà gàjí tí mo rán ní pépà gan mi ì tí ì rí ní tí mọ̀ bóyá pípa tó rà gan bóyá dúdú ni àbí pupa ni báwo ni night ẹ. Ah, my night was was fine it's not bad <laughs> ah, báwo ni night ẹ yín náà. as you can see i'm fine. ah thank god uh, madam ṣé ẹ gbàgbé meeting ta nílé ni pẹ̀lú àṣàbí group of company ní twelve pm. mo rántí pa ní meeting pẹ̀lú wọn but time tí meeting yẹn jẹ́ gangan òun ni mi mo ti ẹ̀ ṣe wá rán mi létí mo ṣe gan jẹ́ kí n sáré wọlé kí n ṣe ìjà aṣọ mi kà lọ. make yourself comfortable right. i'm coming. Yeah. ah kí ló yẹ tó ti. ìtẹ̀wò pé tóun bá ti bẹ́ẹ̀ ó lè gbà bẹ́ẹ̀. good ah. wọ́n ní ojú yẹn ń dúró dè. abẹ́jọ́ ládéhùn pẹ́ lọ́bì kan. láti kókó ó ti ṣàlàyé ọ̀rọ̀ ìfún mi tí wọ́n máa ń wọ́n bá ṣe tó ń wọ́n mọ̀ èèyàn máa ń pa ọ̀pọ̀ sọ́dọ̀ ọlọ́run lẹ́mẹ̀ sọ̀rọ̀ sí. and aside that kò lè help ara ẹ̀ mentally gbàgbọ́ mọ́ ti dé physically gbà pé mo ti wà nù ẹ ìyá fún ẹ láṣọránsì pé ó ti débẹ̀ ta ló máa ń ṣèyàwó àbí ṣègùn mọ tí wọn kì í mú ra lẹ ó bá di jọwọ tó lọ ṣe shopping pé mo fẹ́ ṣe shopping fún mi bébí kan tiẹ̀ dà ọjà tó fẹ́ fi pọnmọ́ ǹjẹ́ o ni you are not prepared all you do is just go moody and cry all day. Eh? ọmọ ń bọ̀ ọmọ ń bọ̀ o ọlọ́run ọba ò ṣèkà o ọmọ ń bọ̀ o. lọ́rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ lẹ́yìn òun mi ò lè sìn. madam. báwo ni. ẹ mọ̀. ìjọ káńsù gbogbo mítìn ta nílé mi pátápátá. I'm not in the mood to go out. Oh, no, no, no, no, madam. Um, Ever. You know, we both know that that meeting is very, very important. Àwọn èèyàn your father dẹ̀ fẹ́ lọ meeting, they've been calling me. But Àtìdájú ló ti ń pè mí, wọ́n dúró dè wá báyìí. Ó jọ ojú kan lọ torí ọlọ́run. Ṣé egun ni bàbá ẹni bá lòun àjọ? tó bá lóun ò kò sí bàbá ńlá ọlọ́pàá kan tó fẹ́ mú yàn sí i lè understand ní òsì wà láàárọ̀ ọkọ okay ma ó kàn jẹ́ wípé. Have a nice Sorry, ma. sọ láàrin ọ̀rọ̀ pẹ̀lẹ́. kí ló ràn pẹ̀lú ẹ̀ náà àbí kí lẹ́sẹ̀ mi kí lọ́kọ́ ń ṣe nínú ilé dítìs tí mi ò ti ṣe ètò wo lọkọ́ ń tònú létí mi ò ti tò fún ẹ. you disrespect me at any given time. ibo mo ti kí ni mo gbàdá láre fi lọ́wọ́ ẹ. kí ni dé máa bá ẹ sọ̀rọ̀ wá fi mí gún lágídí. I don't deserve all this from you. ṣé torí nǹkan tó ṣe jí mi ni hmm. tó dẹ̀ mọ̀ pé mi kì í láì kọ́ máa dárun mọ́ mi lójú rárá kí ni mí ni gbogbo trash tó ń bá mi sọ yìí yes ó mọ̀ pé trash ni gbogbo nǹkan tó ń sọ yìí ó fẹ́ sọ fún mi pé mi ò dá ilé òun nulẹ̀ ó dẹ̀ dárun ah! ó ó dẹ̀ mọ̀ pé mi láìkì kéèyàn máa jí mi lójú oorun jọ́sìn ò ti fẹ́ bẹ̀rẹ̀ mi láìkì ẹ̀ nísòro lately wákàn èdè kanra bí ajá lẹ́kọ̀ọ́ àbí pé nǹkan tá a jọ ń wá látọ̀dọ̀ Ọlọ́run collectively náà ló sọ ẹ́ di dàkúdà báyìí ẹ eh? ara wo ni mi ò ti dá bó ṣe ń kì í fún mi ni mò ń yìn fún ẹ ó ní gbogbo ọrùn mi ti gùn bí ìgò magi sọ torí pé àwọn ọmọ yìí kí ni dé ó fẹ́ pa mí ni kàkà kó dẹ̀ wá rọ̀ lára ẹ kó kọ́kọ́ ló ń le sí bí ojú ọjà. kí ni nǹkan tó ń le lára ẹ bí ojú ọjà kí ló ń le lára ẹ bí ojú ọjà please don't start òrìṣà tó o bá ti lè gbè mí ni wàá ṣe mí bó ṣe bá mi. Oh. This is the way I want to do my things and kò dẹ̀ sí nǹkan tí anybody anybody kò sí nǹkan tó lè ṣe sí kí ló dé. I've been expecting that lẹ́yìn tó sọ mí di sí ọ̀gá olórògbò funfun à fifty four níbo ló fẹ́ kí n bẹ̀rẹ̀ níbo ló ti fẹ́ yẹ kí n bẹ̀rẹ̀ you are so self-centered you are so self-centered tara ẹnìkan ló mọ̀ tara ẹnìkan ló mọ̀ tara ẹnìkan ló mọ̀ look at you ó dẹ̀ ń ba ẹ lọ bẹ́ẹ̀. Hey. Johnson Johnson Mr. Johnson ìlú àpàlà tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí nílùú yìí ó dẹ̀ mọ̀ mí o tí n bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ jó sí báyìí ijó kò jí sòrò dẹ̀ ni mo máa bẹ́ẹ̀ jó sí o tí n bá wá jó ijó yẹn tán ẹ̀rù abáyé jìnnì lójú oorun torí ọ̀rọ̀ tí ó ní mí ní tí mo ti ń sùn jẹ́jẹ́jẹ́jẹ́ ó dẹ̀ mọ bó ṣe máa ń hàdì fún mi tó láti sùn fún kí ni. jagoa nana o ìyàwó alájẹsẹ. Hmm ìyàwó ní pàǹgbé ó ṣe gbogbo owó mi ló ná tán gbogbo ẹ̀wù ló fàya gbogbo owó mi ló ná tán gbogbo bàtà ló já o. ìyá mi á béèrè wípé o. níbo mo lọ bàbá mi á béèrè wípé o. má wulẹ̀ pè mí má wulẹ̀ pè mí. ṣé kò sí mo màá yín. wo mi ò fẹ́ kó kí mi o mi ò fẹ́ kó kí mi rárá torí wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ ó yẹ kó máa mójútó èwo ló wá ń ṣe ẹ ṣé o fẹ́ sọ fún mi pé o ò mọ̀ wípé Gbémisọ́lá ó ti ìbí dàpọ̀ ṣubú ni. Gbémisọ́lá ti ó ti ìbí dàpọ̀ ṣubú. bẹ́ẹ̀ni ó ti ṣubú ṣé ọmọ ni. nígbà wo ni èmi gbọ́ ọkàn. ọkùn tẹ bá rí bí ìbí dàpọ̀ ṣe rò ó ṣe ń rò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó jẹ́ fífi gbẹmí tì mí dàpọ̀ ṣubú. gbẹmí gbẹmí. ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ah! òkúta kẹsẹ̀ wà ní ọkùnrin ẹ̀kọ́ fún mi. ń gbọ́ kí ló ṣe láàrin wa àti dàpọ̀. dídàpọ̀ èmi kọ́ ọ náà ti ṣubú o. wọ́n ah, ah, eh? ń parọ́ ọmọ ẹni àbí wọ́n ń parọ́ ọmọ ẹni. mo ò ṣe kọ́kọ́ fún a. gbẹ́sgbẹ́s mọ́mì ẹ má bínú mà bóyá òun àti dídàpọ̀ bóyá wọ́n jọ níjà láti ní oyún bó ṣe máa ń ṣe nìyẹn o bí kò gba lẹ́jẹ̀ kó fi nǹkan kọ́ lẹ́sẹ̀ always. grandma ẹ jọ ọlọ́mọ mi fọlọ́ọ̀bá ẹ má bínú mi ò mọ nǹkan kan torí ọdún kọ́ra ẹ̀dẹ̀ bá mi bẹ̀ mí dákúnlọ tó náà má bínú ẹ jọ. ẹ wo kí lọ fún o kí lọ fún dáadáa ọpẹ́lọpẹ́ ọmọ yìí tọ́lọ̀ máa jó soríire òun ló jẹ́ ká rójú tu ọ̀rọ̀ báyìí ṣú ààrẹ o ṣú ààrẹ gidi má tún jẹ́ kí n ríwà àti ọmọ mi kó ṣe nǹkan kan fún mọ́ ọmọ tọ́lọ̀ máa jẹ́ kó dáa fún ó ní kú fáwọn òbí ẹ ìwọ ló jẹ arójú tu ọ̀rọ̀ ẹ kó ṣá kò burú ó dà. kí ló mú ẹ tó ṣí gèètò wọlé bẹ́ẹ̀. mo bá lẹ́kùn sísè mo ṣe wọlé. gbẹ́nu nu pípẹ́ ọdún papa mi what is meaning of papa di papa o kàn déédéé wọnú gate o ò tí ẹ béèrè ẹ ta ló wà ń bẹ̀ kí wọ́n sọ pé ta ló ń kan kò ní èmi ni o kí wọ́n ní dúró kí n ṣe kó wá kó ṣe wọlé ó kàn sílẹ̀kùn rẹ̀ wọlé onílé olówó ẹ̀yin tálíkà yìí ẹ láyà gan o. ó dẹ̀ má bínú torí pé mi ò ṣàlejò yín bíbá iná mi jẹ́ kí mi náà tó bẹ̀. ìgbà tó ṣe máa ọbí ṣèkọ̀ ẹ̀ kí wọ́n kan géètì ni tó o kàn déédéé wọlé bẹ́ẹ̀ lánàá àbí jẹta. tó o kí mo lè sọ pé ó lè ní ẹ báyìí o. alfa pàápàá rí pàápàá ah. pàápàá o. rí. Ah, Ah ah, tùlẹ̀ láwọn sport rẹ̀ sport rẹ̀. punch náà wà níbí. bọ̀bọ̀ yìí rèé bọ̀bọ̀ tó máa ń get iṣẹ́ yẹn rèé o àti bíi Joshua. no Anthony Joshua. Anthony Joshua ẹ ọ̀gá lọ jàre yẹn so èyí èyí náà aṣọ ó ti kó ní èyí ń ah, ah, ti kó ah, tipẹ́tipẹ́. àwọn àwọn àwọn òṣèlú tún ti bẹ̀rẹ̀ ah kọ́lọ́ ń ṣàánú wa kọ́lọ́ ń ṣàánú wa wá o ẹ jọ wo ẹ̀yin oní pépà mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín àwọn pépà tẹ máa ń kó dání ṣé ẹ̀yin náà máa ń kà ṣá. àwọn náà máa ń kà á ṣé ẹni ibi tá a bá kiri tó bá rẹ̀ wá sí tá a bá fi lè jókòó báyìí a máa máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí a máa máa wo àwọn nǹkan tó wà ní àwọn nǹkan tó kọ síbẹ̀ àwọn náà máa kúkú ń kà. iṣẹ́ lẹ̀ ṣe yìí o iṣẹ́ ni iṣẹ́ lẹ̀ ń ṣe yìí. iṣẹ́ gidi ni iṣẹ́ tí mi fi ń jẹun mo fi ń bọ́ yàwó mo fi ń bọ́ wọn. ní pépà títà. Ah, iṣẹ́ ni lọ́dọ̀ tèmi. <laughs> pépà títà. kí lè rè é kò sówó lórí ẹ. Ah. <laughs> ẹ wo bàbá ẹ má jẹ́ ntàn jẹ iṣẹ́ ni eléyìí ṣé pépà tẹ̀ ń wò yìí mo fi kọ́lé mo fi fẹ́ yàwó even mo fi rán ọmọ lọ yunifásitì. irọ́ ni o. Ah, mélòó mélòó mo máa ń wo pé òṣì làwọn ní pépà ń ṣe àwọn vendor kí o wíwo ló fẹ́ wà náà pépà hundred naira fifty naira two hundred. iṣẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìdẹ̀ máa wo alágbẹ̀dẹ tó ń rin lójú kan àmì lórí o gbogbo ọ̀nà tí ẹ̀dá bá ti mọ̀ nílé ayé yìí kó ṣáà máa tọ̀bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olúwo ṣàṣelà hmm. hmm, ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ gidi ni hmm. ọ̀rọ̀ gidi ni mo tún láwọn oríṣiríṣi ah, ń ilé ni ọ̀gá òbí bẹ́ẹ̀ ka sport èmi tẹ̀ ní kan bí tó jẹ́ pé ajá tán ló bímọ ìrọ̀lù tún wá bí ìbejì. ajá bí ìbejì òǹdó ah, ló máa jẹ́ sáìtì ló máa ń pẹ́. òǹdó náà àwọn òǹdó bàjẹ́ ah. nígbà kan náà máa ń jaja. òǹdó ni mo mọ mo mọ òǹdó náà lè wé ní máa nǹkan bẹ́ẹ̀ bá jẹ lẹ. ajá bí ìbejì. ìbejì làǹtí làǹtí wọn jọra wọn bí. ṣé ó dùn kan wù lára wọn. kọ́ ah, wa ẹ bá wọ rí ẹ padà wá kẹ́ra I trust you. Eh, bàbá nìyẹn. ilé náà tún ti kówó jẹ́ rárá ní òòrùn yìí o ẹ ò gbóòórùn pọ̀ ẹ ǹlẹ́. lọ́yà mi oníbọ̀dì àpò madam kò fi ẹlẹ̀ sáyé ó rò pé ẹni téèyàn lè bàgbé ni ẹni if I know you are this irresponsible kí ló máa máa waste time mi pẹ̀lú ẹ̀ fún. bá a wí wí wí bá a sọ sọ sọ nǹkan tó wà náà ló máa ṣe ọwọ́ mẹ́wàá tó fi kó sìgá níyẹn náà ló máa fi kó dání òun ò change. But now that I realize your irresponsibility is unadulterated, I give up. I can't continue this way. But láàrin èmi àti ẹ, Ọlọ́run á dà. Ó bá yẹ bọ́ ṣe ń ṣe nìyẹn, continue. Èmi lọ. Ó dá ti wá mi o kọ́kọ́rọ́ mọ́tò mi rà. bàbá mi lọ́lọ́pẹ̀ tí ó wá tọ̀ rẹ̀ ń bàbá mi lọ́lọ́pẹ̀ tí ó wá tọ̀ rẹ̀ ń ó ti mọ pé mo wà ní lọ́kọ́. má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ bàbá mi. bàbá mi má má jẹ́ wọ́n. Maria lonke la mini batanke lotu ọ̀rọ̀ ò lè tóbi títí káfọ̀ ọ̀bẹ bù ú ọ̀rọ̀ tó bá sọnù òwe ló yẹ ká fi wá. bí a bá lò bù kí náà ó fi mú un dùn hmm. bí a bá lò bù. bẹ́ẹ̀ báwo ni because ẹ ẹ ẹ dágbére ibìkan kan fún mi pé ẹ ń lọ ibìkan mo kàn bá yín kẹrù mi rà á ti bù. ó lè mi àti ẹ tí mò ń dágbére fún ẹ can you open that gate for me. ẹ sà for security purpose àwọn èèyàn lè béèrè yín lọ́wọ́ mi. open the gate for me how is that your own problem. ẹ sà kẹ́kẹ́ nǹkan tó wà ń lẹ̀ yìí. màá bá yí ẹ jẹ o màá bá yí ẹ jẹ. ọdún wo wò owó tó fẹ́ lọ gbà lọ́la yẹn àjọ máa pín ni kò sí bóyá máa ṣe o. òde mi sùúrù na owó yìí owó díẹ̀ ni kò dẹ̀ tán àwọn méjèèjì owó yìí dẹ̀ dẹ̀ fẹ́ fi ṣe nǹkan ni ju omi bí ọlọ́run. bó tiẹ̀ ṣe díẹ̀ wàá ṣàfún mi ó ẹ tó bá ṣàṣe díẹ̀ màá ṣàfún mi ah, ah, ibi tẹ̀ kọ̀ọ̀kan lélẹ́yìn. mo ṣe ó dẹ̀ ń bínú sí mi. Bídàpọ̀ Bídàpọ̀ bẹ́ẹ̀ dẹ̀ máa ń lọ wò ṣé torí nǹkan tó dẹ̀ àṣẹlẹ̀ lọ́jọ́ yẹn lè wá kọjá tó kì í ẹ́. ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run mi ò bẹ anybody níjà nǹkan tèmi tẹ̀ nú tí tó dáyẹ̀ pé kéèyàn máa ṣọ̀rẹ́ àdúgbò yẹn kò bá kò bá mi lára mu so kólúkálukú ra máa rìn tiẹ̀ kó má sí wàhálà. Bídàpọ̀ ìjọba ìbẹ̀ torí Ọlọ́run ọdún ẹ náà là ń bọ̀ a ti mọ̀ pé ó ti ṣe yẹ dáríjì ṣùgbọ́n pé tẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ̀ ṣe lẹ́ṣẹ̀ òun pẹ́ lórí ìpínlẹ̀. ṣó mọ nǹkan tó ṣe ṣó sọ fún ẹ. ó sọ fún mi torí ẹ̀ mo ṣe ní ká máa bọ̀ lọ́dún ẹ̀ ká lè wá bá bèrè jọ ẹ má bínú jọ ẹ dákun ìdúró Ọlọ́run dáríjì jọ ẹ ti bọ̀. wọ́n ṣáà ṣe bẹ́ẹ̀ mọ́ o. mo ti gbọ́ ọmọ òní ṣe bẹ́ẹ̀ mọ́. bó ló wà lọ báyìí. ọ̀rọ̀ mi ṣẹlẹ̀ mo fẹ́ ra nǹkan sàlẹ̀ bẹ́ẹ̀. ọ̀dọ̀ iná ọ̀dẹ̀ là ń bọ̀ tẹ́lẹ̀ jẹ́ ká kú jọ máa lọ ṣé gbọ́nrẹ́ yìí iṣẹ́ o èmi ò lè. ọ̀dẹ́ là ń bọ̀ náà. we know now. If I follow that guy, we won't offer us five. We'll be all this. I beg you, leave that one. How we go collect five k Which kind of money be that one? I beg, I know no fit collect five k I'm saying, you, right. Wow, if I say nice. Yeah. Ah, like people nice. Wow, I shall my five eleven, but I'm Ah, ah, and oh, I don't forget my name. Mi Àbẹ̀kẹ́ èmi Àbẹ̀kẹ́ mi ò ń bẹ ọkùnrin ọkùnrin ló máa ń bẹ mi abeg e make we go carry us dey come even if they no come i go control I trust we go get our money I trust funny abeg abeg abeg stop am jọ na so you do yesterday go still dey do am i no like am yorùbá yìí tó bá wà lọ́wọ́ yẹn lèèyàn kọ́kọ́ máa ń manage ah, ah. everyday na you. True? see wetin you cause to do you this small girl you sit down for here dey follow me talk nonsense. who be small girl. Ah, you olùsọgbà gbàkúgbà mo rárán ìwọ ìwọ kìíní bí n tì no be your fault na she i go play. àbùdàm ah, ṣe ẹ̀jú sílẹ̀ nígbà yìí. ṣé wàá ó kè ṣé wọ́n ló máa sọ̀gbà tá a máa lọlé fún mi tó bá mọ̀ kò tún sí ọ tó fẹ́ máa lọlé òní máa lọlé náà fún ẹ̀ ìdílé lọ́la ìwọ kọ́ ló máa sọ̀gbà tí máa ṣe tán fún mi bí mo ń ṣe máa ẹ̀ jọ́ ìyá rẹ̀ mi ò tún ṣe tán àti lọlé o. wọ́n lè máa lọ tó bá ti fẹ́ máa lọ má wàá pẹ́lẹ́ lọ́la kó o dẹ jẹ́rán ẹbí ẹ̀sìn kọ́nà mi wà ó wà ó kí ẹ̀

with the girl, ah. you shouldn't fuck. She with the boy, she didn't know. Mama, wait now. Mama, wait. I don't like this kind of carroon. I don't like calm. Mama, you don't waste my time now. Which kind of level be this one? Mama, I don't like calm. Oh. Àwọn àbúrò mi kan tó bí ẹ wá bá ń bí bàjẹ́ Hey! For this night like this, when you carry me on this place, don't waste my time. You don't waste my time already. I suppose they hustle, they earn my money. See, I don't like this kind of thing now. Ah, Ah, you be lesbian. Even if you be lesbian, say, see, big. See my stature now. Don't carry I don't, I don't do that kind of arrow. I ah, beg. Mi ò ṣe lesbian. Mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan torí ẹ̀ mo fẹ́ kó tó back. I don't get time. Ah, I don't get time. I don't lose this night. Yeah. I don't lose customer this night. I don't. Oh. Relax yourself. Okay, Lolo Pepper. See, like this night. No, no, no, no, no. I go don't hate like anything. At 30 pay. 15 guinea. 30 guinea. So you go all of them, Abi. You go give me 15 pay. Go see 50 million tomorrow morning. I carry and give you. I beg. See my face. See my face. Don't be like you. You don't know me. You never meet me before. Oh, hey, wele, wele, wele, wele. So another kind of person is me. Abeke. I know they. I know they do that kind of. Come now, kí ló ṣe é. Ṣé mo ṣe rí mi mo jẹun tó lè ṣe é léṣe ni? You dey right for ah. face. You no dey right for face. You don hear me so? Ah, fear catch me for you o. Oh. Which kind thing be that one? Fifty bay, thirty bay, fifty bay. Relax yourself. Okay, kí ló fẹ́ kí n fi sọ fún ẹ̀ṣẹ̀ àgbẹ̀? ní sí nǹkan kan tó máa ṣe ẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe fún ẹ mo bírú ẹ lọ́mọ nàún. ok ok ok you know go wait i dey Ah. Ah. Ah. Ah. Sandra, how far now this? What Don't lossy customer. Hey, I hear you now. Papa, baby, hey, wetin I fit say? That madam wey come come carry me for that place this, this night. The madam dey follow me here now say she wan carry me go her house. Wait, wait, wait, wait. Uh, she don't carry me give man o. Oh. She wan tell me say she won't dash me fifty me. based on say she won't follow me here. You hear that one before? Uh-huh. So wait till I go yarn you now be say if una no see me abeg that number where I drop just call her. make sure say you find me. Sandra abeg but e sure for me say my ori no go gbabodi shey you we go catch na eh? okay okay okay no wahala the hustle dey go i trust you my babe eh, mama no eh, na. Ah. ṣé ọkọ ẹ ti balẹ̀ báyìí. jẹ́ ká máa lọ fáàkì madam madam. Yemi, ò lè tóbi títí káfọ́ ọbẹ̀. yẹmi bá mi pọ ọmọ kan bẹ̀rẹ̀ kó wá bá mi rán madam madam ètò tí mo lọ mú. ètò tí mo mú inú màá fi ronú ṣe ra yín léṣe wọ́n máa ṣe ra yín léṣe pẹ̀lú ròyìn ẹ̀ wò ìrònú tẹ̀ ń ròyìn kó dá kọ́kọ́ fún yín o àmọ́ ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ rántí ṣé mo wípé bíbí lọ bí yín ó dẹ̀ ti di dandan kẹ́yìn náà bí ọmọ àmọ́ tó bá ti fi ronú ṣe láyé níṣe báwo ló ṣe fẹ́ dúró ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má ronú mọ́ Ọlọ́run tó wà lókè ó máa ṣe tẹ̀yìn náà fún yín. ìwọ ni kò tó rò náà rọ̀ mí gangan yẹmi láti ọdún tó ti ń bá mi ṣiṣẹ́ ṣé o rí ọmọ kankan nínú ilé. Hmm àbórí tí mo fi ordinary remote sílẹ̀ ń bí báyìí tí mo réyàn kan tiẹ̀ tí mo kó ti dànù lérú kò sí ìtorí ọ̀rọ̀ àìrọ́mọ bíi ṣe bóun lọ́kọ́ ṣe kọ̀ mí sílẹ̀ ló lọ àtijọ́ tó mà ti lọ mà ni mò ń pe fóònù ẹ̀ kò mà gbé fóònù ó ṣe pé mi ò mọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ tí mo lè wá sí àmọ́ tí n bá lọ síbẹ̀ ògúlùtù ọ̀rọ̀ burúkú báyìí òun náà máa jù mí jẹ́ n tún wá sọ tuntun fún ẹ ṣó mọ̀ pé lẹ́yìn ìgbà tí ọkọ mi kúrò ń bí báyìí ni mo tó mọ̀ kó ti bímọ méjì síta ọkọ mi ti bímọ síta àdèjọ wà ń bí báyìí àjọ ń wọ ọmọ à ń ṣe i love you à ń ṣe gbogbo kí wàá ni tèmi fẹ́ já sí nínú ilé ẹ̀sìn ọkọ mi ti bímọ méjì síta ó yá wa sọ fún mi kí ni ìdùnnú èwo ni kò tó rònú ọ̀rọ̀ mi èyí ọmọ mi ò bí ọkọ tún lọ gbogbo àwọn ẹgbẹ́ mi ta dìjọ kékeré gbogbo wọn ti bímọ wọn ti dàgbà kí ọlọ́run tiẹ̀ ṣàánú èmi náà kó fún mi ní èso tèmi tí mo lè pè lọ́mọ mi kọ́lọ́run fún mi ní èso tó máa bá mi kalẹ̀ ọmọ téèyàn bá bí òun mà ló ń wọ yàrá ẹ̀ ọlọ́mọ kan tó dẹ̀ ń wò yìí ó mà ti kú làgàn ọlọ́run ṣàánú èmi náà fún mi lọ́mọ jẹ́ kí n rọ́mọ pè ránṣẹ́ ilé ló tó lẹ́yìn ní ẹ̀rọ ọmọ bá mi ṣe rí náà. ìṣòro ni wípé kò sí ẹni tó lè ṣe àfọlọ́ tẹ́lẹ̀ ń képe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nílẹ̀ ẹ̀rọ ọmọ bíi kó di dandan kó ṣe fún yín ẹ wò madam nǹkan kan tí mo kàn fẹ́ kí n mọ̀ ni wípé tí ẹ̀mí bá ṣe wà ìrètí ṣì ń bẹ o bẹ́ẹ̀ ni ẹ̀yin rẹ̀ wọkọ yìí ìyẹn gbogbo ilé epo fún yìí náà ni wọ́n pè é pé ọlọ́run máa ṣe tẹ̀yìn náà ọkọ yín bímọ méjì síta ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má ro ẹ má ro àtọ́ ó yẹ kí nìyí máa dùn mí nítorí pé mo ń bọ̀ ni olúwa wí ó dẹ̀ ti dọ́dọ̀ yín tán ìròyìn tí wọ́n ń lè wọ́n ń ṣe nǹkan gidi lágọ̀ọ́ ara wọn ó máa tún bàrà jẹ ni ẹ jọ tẹ bá ti fi ìròyìn bá gbogbo àgọ́ ara yín jẹ níbo ló ń fẹ́ jù sí ẹgbẹ́dẹ́gbẹ́ tẹ máa bímọ ìjọ tó lọ lọ ẹ máa ro ṣe ti bọ̀ ọwọ́ àtẹ̀kọ́ àdúrà ẹ̀ ṣe ti bọ̀ kíni. gbogbo nǹkan tó ń sọ àpárá ẹ ló ìgbà ojú ìgbà ẹnu. madam gajikoni ẹ jẹ ká jẹ. ẹ dúró tì í ẹ lébí. nọ́ọ̀nù ṣé mi wọ lọ dúró dé gba ẹ̀rùn àsìkò òjò la wà lọ dúró dé gba ẹ̀rùn ìyá ń jẹ ìyá ń jẹ get out àbúrò má bàtẹ jẹlé má ṣe ìwé pọnjú fún mi máa yọ owó ẹ tí wọn pé mo ní kò gbé lọ́dọ̀ dọkítọ mo ní gbé lọ́dọ̀ dọkítọ fún mi máa yọ ọpọn bí o máa fún ẹ ní wúkìọ máa fún ẹ ní wúkìọ máa bọ oyún ẹ jẹ bí o máa bọ oyún jẹ bí o. gaji mo ń bọ̀ madam madam ẹ jẹ madam mo ń bọ̀ gaji gaji kí ló ṣe ẹ wèrè tó jù olóṣì. wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ fi mí ṣe nọ́sẹ̀nsì mbẹ̀ yẹn kí ló tó ń pariwo báyìí. ẹ má dànù ẹ má bínú jàre ọmọ yìí ló fẹ́ stupid. ṣé wọn nìkan ló wà nulẹ̀ ni. ẹ má bínú. kí ló ṣẹlẹ̀. mọ́mí ẹ má dà lóhùn pa láti bí ọdún mẹ́ta lèmi àti ẹ̀ fẹ́ra wa ló dẹ̀ sọ ó promise mi pé máa dúró tì mí nígbà òjò nígbà ẹ̀rùn gbogbo kan lòun máa ṣe fún mi ó wá fún mi lóyún tó ń fi wá ní kí n mo dẹ̀ ti sọ fún pé mi lè ṣẹ́yún kọ̀ọ̀kan ó kì í ṣẹ́yún nínú wa. Gaji. madam bó ṣe ń bi nìyẹn o. Ah, ah, madam kò yé mi mi mi ìlú yìí ni mo dé tí mo ti ń gbọ́ pé ó ń doyún o kọjá níbí ibi madam ọjọ́ ẹ̀mí mọ̀ bóyá ti bí ẹ kò tí pẹ́ náà ṣe bọ́jọ́ yẹn wà lókè nbí ni mo dẹ̀ rí pa ọmọ wo ló ń kọjá lọ ìbá kíáde. Eh, ẹ ó ti tó jẹ́ kí n gbọ́rọ̀. mo kàn sílẹ̀kùn bá kíáde jáde sí kíṣìn lásán mi mọ bí ti ń mm, ẹ̀ ti ń doyún. gají. gají. madam. nígbà tó fún ọmọ ọlọ́mọ lóyún tó ní kó lọ ṣẹ́yún jọ tó bá ṣẹ́yìn yẹn tó bá kú kí ló rò bó máa ṣẹlẹ̀ sáwọn pẹ́rẹ́ǹtẹ̀ wàá mọ́lọ́pàá wá síbí wọ́n á wá máa disturb àwọn bíbáyìí kí ló ń rò ń gbà tó ń kì mọ́lẹ̀ ṣé ọmọ kò máa ń doyún ni. Eh, oyún tí àwọn kan fi owó wá tí wọn ò rí gàjì ìwọ ti gbàgbé pé ọlọ́run tó dára bíi eléwé òun náà ló dára bíi aláṣọ ni ọlọ́run tó dẹ̀ da ẹnu ní ìbùnbù ó ti mọ nǹkan tẹnu máa jẹ ìgbà tó ń kì mọ́lẹ̀ tẹ́ ẹ̀ ṣe ń wẹ̀ ń àbí kí ló sọ pé ẹ̀ ṣe ná. madam ẹ ni mo ṣe. jẹ́jẹ́ gbẹ́nu ṣiṣẹ́ kó jẹ́ kí n gbọ́dọ̀. shut your mouth. wọ́n bẹ̀ sọ̀rọ̀ ń bíbáyìí ìgbà tó ń kí mọ́lẹ̀ o mọ̀ pé máa doyún ni àbí kí ló ṣe play safe kó lo protection. mo mo pro mo pro. wo my dear ìwọ ni máa bẹ̀rẹ̀ jọ nítorí ọlọ́run má bínú o ò nídàá ti panic o ò ní ṣe oyún ṣe ti gbọ́ mo dẹ̀ fẹ́ kó fi ọkàn ìbalẹ̀ ṣe wá rí gbogbo nǹkan kí nǹkan tó bá need láti tọ́ oyún máa take care Gaji. ó dẹ̀ yá lọ provide ibi tọmọ yìí máa gbé torí kò ní ṣe oyún yìí ó máa bí ni ọmọ kan táwọn tó ní owó lọ́wọ́ gidi tó fi ń wá ọmọ ìwọ wá rí ọmọ yẹn oní kó lọ ṣe tó bá ti gbalé pè mí gbogbo nǹkan tó kọ agbára Ọlọ́run gbé eh. bọ̀ pé ó máa ṣẹ́ oyún eléyìí kò ní ṣe ó máa bí. mo ti rí wọn ní one fifty. wá rí mi later ṣáà mi sọ pé o gbalé tọmọ ẹ máa gbé just follow me. ẹ ti mọ. ó dà gbọ́ ó dà gbọ́ ayé ń ṣe é má bà ṣe jẹ́ o ti gbọ́ngàn ṣe ọkùnrin ni ọkùnrin mẹ́ta ló ń ké Ah. Ah. mo ya wèrè o. Ah, gan. àyìnbó mo ya wèrè tuntun yìí. sọ pé bó ṣe tí ń rìn bó ṣe rí ibi eh. ṣe kéré yìí eh. ẹrù ah, lábẹ́. òórùn <laughs> bàbá yà á yẹ ká mímílẹ̀ mímílẹ̀ èmi tó jùmọ̀ àǹtí. òórùn ah, ọmọ eh. yẹn ga jù ẹ lọ ó tún sọ́ra jù ẹ lọ. gbàgbé gbàgbé mo ìyá méjì ò gbọ́dọ̀ jẹ́ mi náà mi ò sanra náà kí n tún má lọ wẹ̀ endowed <laughs> gbàgbé gbàgbé ẹ tiẹ̀ ta ìwọ bàbá ọlọ́gbà bàbá ọlọ́gbà mm. jọ̀ọ́ ló ní sálárì. kò kàn ẹ́ o. o rí sáìsì ẹ tó tínrín bíi sáìsì ẹ ẹni tó rí rùmùrùmù tó tóbi ọmọ tó fún ètò tó yẹn tó rí rùmùrùmù. ẹ kí wọ́n para mi. o ráwọn sẹ́ẹ̀tì ẹ bí o láka bí o ní kinní. kí lòun kí ló ó dà ń pọ́n ṣí ṣé búrẹ́dì ló ń bá. get out jọ má bẹ́ẹ̀ mi sọ òṣèrò fúnlẹ̀ fúnlẹ̀ fúnlẹ̀ kó get out. <laughs> wo ìyá jẹ. ìyá jẹ bastard ṣe pajápajá ṣe pajápajá get out ṣe pajápajá mú ẹ get out ẹ <laughs> eh? kò sí nǹkan tó lè kò sí nǹkan tó lè fojú mi rí get out ìyá ń jẹ ah! <laughs> madam gan wọn wọn wọn pajápajá mú ẹ létí ńgbà tí madam sọ pé àwọn máa take care ẹ wọn ní kí n máa ṣe é lọ ọdẹ madam gan wọn ní kí n lọ kó kò síbi tó bá gbé àwọn àbíkan gbé fúnra ẹ àìmọye promise dan ṣe fóbìnrin tá a bá ti wà lórí wọn ṣé ẹ mọ iye èèyàn tí mo jẹ́ ń bọ́ngálò ni ẹ mọ iye tí mo jẹ́ ní Toyota Corolla tá a lè rà fún un. tètè bá wa a máa wò bíi pé olóhùn ti bíi pé mi mọ nǹkan tó ń ṣe ní àbí Bọ́lá ti jọ sọ fún mi ṣọ́ sọ fún ẹ pé wọ̀ ni pé mi ò gbọ́dọ̀ bímọ ni ohun èmi náà kì í bímọ ìgbà tọ́mọ òde wà aṣáàdẹ̀ máa ṣe kankan tó máa múnú mi dùn àbí aṣáà máa fi kankan dunra wá nú wọn náà mọ ogun nǹkan tí mo ti ṣe lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dènà kò ti ro gbogbo ẹ̀gbin kò sí kankan kò sí rètí mọ́ kò tẹ̀ tí mo fẹ́ gbé gbà ọdún wo lọmọ náà fẹ́ dé èmi náà ti ro mo ti ro mo ti ro mi ti ẹ ríro ah kò ní jẹ́ kọ́rọ̀ mi sú ẹni o sú èmi gan tí mo lọ̀rọ̀ gan fúnra mi ṣebí wọ́n ti bí tiẹ̀ níbo lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ ó ṣebí ìwọ náà mọyì ọdún tí mo fi jù ẹ lọ hm. ó jẹ́ máa ròmí báyìí kí n máa fa sìgá mi kí n máa ṣe fàájì mi kí n máa tó graduate sí high level tó bá rí mi wàá bẹ́ẹ̀ ọmọ máa ṣe fàájì tí ẹ. sista Wọnúọlá à ń pe ọ̀rọ̀ yìí lówè ń lára ọ̀nà asọ̀sọ̀sọ̀sọ ilé ẹ̀ ní gbọ́ ṣó dìgbà tẹ́ bá fi sìgá ṣera yín lè ṣe ẹ̀ ṣẹ́rí ẹni tó bímọ ọmọ ló máa sìn ẹni tí ò bí gan ọmọ ló máa sín wọn ò ní fòkú ẹlẹ́kùnrà rè ilé ọlọ́run tẹ̀dẹ̀ ń wò yẹn kò kí ń ṣú ṣọ́dọ̀gbà tẹ bá ṣe ra yín léṣe tọ́lọ́run bá wá gbàdúrà yín ẹ̀mí wo gangan lẹ fẹ́ fi tọ̀ wọ́n náà. ilé ọlọ́run ò kì í ṣú àbí ilé ọlọ́run yẹn gan ni mo fẹ́ kí ìwọ náà wá rò mọ́ mi lára kí ló kù fẹ́mi lórí ilé ayé kí ló tún kù o ò fẹ́ sọ rẹ̀ dùn ní tíátà fẹ́mi lọ́ọ́ máa ṣe tíátà fún wọn náà ọ̀gá ọ̀rá fẹ́mi lẹ̀ báyìí òun kankan tó ń dùn mí nù ń lélẹ́yìí bá ti fà báyìí gbogbo nǹkan tí mo rò wá pátá agbé gbogbo ẹ̀ kúrò lọ́pọlọ ni báwọn ọmọ kó wá bá dáhùn kó má wà mí lè wá kú nítorí ọmọ kan òun. yóò ṣayé orí ẹ̀ ń tiẹ̀. síbẹ̀síbẹ̀ nǹkan tẹ̀ ń ṣe yìí kọ́ ló ra ètò ó ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín sísá mi mo ń rò pé ó ní nǹkan tẹ́yìn náà ń ṣe fáwọn ọkùnrin yẹn tí ò dáa tó ṣe ń fi yín lẹ̀ àbí. Ah, ah. ṣó dẹ̀ yẹ kí ìwọ tún máa sọ̀rọ̀ báyìí kí ni ìwọ náà tí mò ń pa mi tí mò ń ṣe fọkàn ó ti gbàgbé ìgbà tí mo fẹ́ kí ni burúkú olúmídé yẹn bí ó ṣe dáa tó kò máa sí nǹkan tí mi fi tẹ́ lọ́rùn mo tọ́jú ẹ̀ débi pé tí gbogbo èèyàn bá rí báyìí wọ́n máa ń wò pé à ah, ṣolúmídé burúkú yẹn lélẹ̀ mo ra mọ́tò fún un màá tún fáwọn fámìlì ẹ̀ lówó mo tún establish business fún un pé kó lè wà òkè kó tiẹ̀ wà up to my standard kó sọ pé à ah, kọ̀kọ̀ wọnú ọlá ló ń bọ̀ yìí o mọ mọ́tò tó gbé kúòmbì ni rs three fifty tó yẹ pé ìran ẹ̀ kan wọ́n gún wẹ́rì gbogbo business tí mo ṣí fún olórí burúkú ṣe ló lọ kó fún àwọn obìnrin mi wá ní kémi jókòó sí kí n máa ronú johnson lọ ìwọ ṣe fa padà ó ṣe fa padà ńgbà tó ń lọ wá débi sùn bá mi sọ̀rọ̀ sìgá ọlọ́run ló ṣọ ẹni ẹ má pìṣọ̀ ọ̀rọ̀ ọmọ fún mi mọ́ o mo ti gba ká mo ti gba kádàrá mi bí mo ṣe wà yìí èmi àti sìgá ní five and six tí ó bá tẹ́ ẹ lọ́rùn má bàa mi sọ nǹkan tí yóò dá rárá jókòó máa wo tẹlifíṣàn. ṣàmì hmm. o àmọ́ máa mi ìgbà wo mo fẹ́ ṣe lé ìdá agbára káká àti wàhálà ni mo fi ka ìwọ̀nba ìwé tí mo kà débi tá a dé yìí ṣé ó kàn pọ̀ sí pé ṣé wàhálà mo ti máa tún fi kálé tó kù ni ìgbà wo la fẹ́ ṣe lé ìdá. Àbẹ̀kẹ́ hmm. ah. ó jẹ́ jẹ́ ká ṣe sùúrù bàbá jẹ́ adọ́lọ́run lébi ọlọ́run bá ṣe fún wa ó gbìyànjú <laughs> ibi agbára káká náà la fi rán ẹ tó fi jáde gbogbo iléèwé tó jáde ẹlòmíì ò rí ètò kàyíkà ṣé ìwé gíga tó kù ọlọ́run náà ló máa bá wa ṣe ó máa kà á. ẹ kò máa sọ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ẹ wo fine kò sí nǹkan tọ́lọ́run lè ṣe bọ́ ilé tí ò ní ṣe last last ló pọ̀ jù ń bẹ́ẹ̀ o hmm, ẹ mọ̀ pé wọ́n ní ìrètí pípẹ́ ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn tí ìrètí bá ti pẹ́ ó máa ń jẹ́ kí ọkàn ṣáko lọ hmm, ìwọ ṣàfọkàn ẹ balẹ̀ ṣé wò nígbàgbọ́ kó bá kà ní èmi nígbàgbọ́ kó bá kàwé yìí gbàrọ lọ. ẹ̀yin àgbà náà lè pa lówe pé téèyàn bá ń jẹ ọbẹ̀ àlàpà lábẹ́ àlàpà kó nítọ̀hún ṣe pápápá kí àlàpà má lọ wúlò lápá kó ṣe lápá balabala àkókò dúró dẹnìkan. orúkọ mi gbogbo ẹ náà ló máa dáa ó máa ṣàṣeyọrí ẹ ìwé yẹn tó wù ẹ láti kà mo máa kà á lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi èmi náà gbìyànjú ara láàánú àánú I nítorí pé àánú la máa fi ṣe gbogbo ẹ̀ lágbára ọlọ́run ò ní ṣe yàn ní òní ṣe. ẹ ti ẹ ṣe fọọlù mi tó èmi náà máa ṣọmọ fún yín pẹ́pẹ́pẹ́. àmì ẹ̀mí wọ ètí lágbára ọlọ́run àtọ́jú yín. mo rán ọ ní pẹ́pẹ́ ọlọ́run ọlọ́bìṣùwà fún mi kí ni gbogbo eléyìí tó fún mi kí ni gbogbo eléyìí tó fún mi ọ̀dàgbàtà yóò lè ra pépà oh jesus. Ah, ah, um, madam eni suru. pépà teni kí n ira náà ni mo ra metro rè ìgbà tí mo dẹ̀ ra metro mo ra páàkì rẹ òun dé. àbọ̀ lórí burúkú ni ẹni ó yá ni yẹ ọ̀dàgbàtà èmi ò lè ránṣẹ́ pépà tẹ́mi máa ń rẹ lélẹ́yìn tó ra yìí. ẹ̀ẹ́dì ọ̀dà wọn yẹn tẹ̀lé máa ń rẹ mo ra but ìgbà tí mo dẹ̀ ra wọn ira pépà madam sọ mi mọ nǹkan tí mo sọ ẹ tún bá mi á jì sórí kó lórí burúkú ni bàbá yìí sórí kó lórí burúkú sórí kó lórí burúkú sórí kó lórí burúkú. ayé mi madam madam ẹ ní sùn ẹ ní ma kó lórí burúkú ni sọ kó lórí burúkú madam madam kó lórí kó lórí burúkú máa fa ilé máa fa ilé ó ní ìrọ̀fẹ́ gbọ́dọ̀ náà kí ló ṣe ẹ ṣé mi lè ránṣẹ́ ni ṣé mi lè ránṣẹ́ ni wọ́n mọ̀ náà bí ẹ̀ mọ̀ fún. madam madam ikú ọ. Ah! ah irú kí nìyẹn kẹkẹ kẹkẹ dẹ máa fi kú lọ́yàn báyìí kẹ máa fi kú lọ mi ṣé ikú wa ikú wa dáa ni ẹ ikú kẹdẹ rèé kò kò ní administrative knowledge ẹni tó bá ń wo báyìí lákìmọ́lẹ̀ ó mú lọ́ntì ẹ̀ nìyẹn ẹ mo wọnú ilé tà wọnú ilé ẹ mú ọrùn mi ẹ bẹ̀rẹ̀ sí ní yí yẹn ẹ ń yí yẹn ẹ ń yí yẹn ẹ sọ ọrùn mi di boat ẹ ẹ sọ di antenna tọ̀ntọ̀n ta. mi ò lè jẹ́ kí nǹkan pa mi o because tíṣọ́ bá wọ̀ kí gbọ̀nà lè wa lọ kí n ra lọ jókòó sílé ọ̀dọ̀ tiwa kí mo wúlò fáwọn fámílì mi gbogbo àwọn gbogbo àwọn ọmọ àtàwọn èèyàn gidi ló retí mi nínú ilé ẹ eh? màá jẹ́ kí nǹkan lọ waste life mi dànù mọ́. Aluwa. láti má fi dà. ṣé tí o dá mi dúró síta látẹ̀kùn tí mò ń kọlẹ̀ fún tó dáhùn. báwo ni màmá ṣe wà kí adúrú mi wà báyìí kẹ̀dẹ̀ máa fi kú lọ mi iṣẹ́ ikú jẹ́ bisikíìtì tán fọmọdé ni ikú ikú ikú àpèkánukò àlùmúntù. farabalẹ̀ ta ló ń fi kú lọ ẹ̀mí nílé àti pé tí mi bá rìn ní bèbè kú wọn ní ṣe kú lọ. mi ò ní bèbè kú rárá mi ò ní bèbè kú kankan ṣebí madam lọ rán mi pépà mo dẹ̀ kó pépà lọ fún ọ pa àti oṣù ẹgbàá o because wọ́n máa ń sábà go through gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa àwọn tó ń kó àwọn tó ń ṣe tán mọ̀ ṣe bóun la mú kó lọ fún wọn nísìlẹ̀ tí màdá gba pépà ọrùn mi náà gbá mú ṣá àtọ́ ń yí ọrùn mi báyìí wọ́n ń yí ọrùn mi báyìí mo ṣe ń bá ọwọ́ wọn yí re o wọ́n kàn yí ọrùn mi ni wọ́n fẹ́ yí mi lọ́rùn pa ni wọ́n sọ ọrùn mi di remote wọ́n sọ di antenna antenna tó ń fọwọ́ yí ń ta àwọn antenna ọlọ́pàá àrùn yẹn náà ń yí náà ń yí náà ń yí. máa ń gbé kí ló lágbára tó tó lórí pé mo bá yẹn kó pépà wá kọ́lọ́run gbà kọ́lọ́run gbà mí o ìwọ mo dẹ̀ bá lọ́rọ̀ o ìwọ lèmi bá lọ́rọ̀ bó ṣe wà yìí mo bó ṣe máa ṣe pẹ̀lú madam nulẹ̀ mm. because level tí madam fi operate tí mò ń wò yìí level tí wọ́n fi operate bí mo ṣe ń wo madam madam ti ní kinní o wọ́n ti ní kinní o. kinní. psycho ah agànà Oh, madam ní psycho ah so bọ́dẹ̀ ṣe wà yẹn téèyàn ò bá tètè mójútó wọn ọ̀ kéèyàn máa sá fún wọn ah. Ọlọ́run jẹ́ kán lọ ṣèwọ bí ọṣẹ ṣe ń ṣojú o because wọ́n ti wẹ̀ mi ò lè súnmọ́ wọn mọ́ o mi ò tiẹ̀ lè súnmọ́ wọn mọ́ rárá ni àà ikú. jẹ́ kí mi lọ sókè ẹsẹ̀ kí n lọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. wá àṣẹ sí tó bá dẹ̀ ti wọnú ilé kó bá mi sọ fún ọ kán rántí mi nínú ìjọba wọn o ebi ń pa èmi o. o sì fẹ́ jẹun pẹ̀lú situation tó wà yìí. mẹ́mi ni kò yẹ kí n jẹun kò yẹ kí n jẹ ó yẹ kí n kú ni bá mi sọ fún ọ pé bàtàn màtẹ jẹ́ kó soft okay ewédú mo fẹ́ o pọ̀mọ́ ìjẹ̀bú ni kán dẹ̀ fi sí o. ọlọ́run á bá mi ṣọ́ ẹ o. mo bá wọn ra arú kan níjẹta irú abẹ́kúta òun ni kán fi ṣe ewédú yẹn o mi ò fẹ́ kinní o nǹkan tí wọn bá máa kú náà yẹn á ṣáà jẹun ọ̀nà ọ̀run wọn ló jìn. ọmọ tó ń jẹ́ gàjí yẹn ó ti ṣetán àti fiṣẹ́ mi sílẹ̀ báyìí o lè imagine pé mo rán gàjí iṣẹ́ kó lọ bá mi ṣe nǹkan ó dàbí ẹni pórí bọ̀bọ̀ yẹn ti fẹ́ dàrú as in ó ti wà insane kò mọ nǹkan tó ń ṣe mọ́ kò lè jẹ́ iṣẹ́ tó yẹ pé téèyàn bá rán ọmọ kékeré ọmọ kékeré mọ nǹkan tí mo rán mo rán gàjí iṣẹ́ kó lọ bá mi ra pépà ó lọ ra nonsense wá fún mi wo nǹkan tó lọ rà fún mi ṣé nǹkan tí mo ka ní gbogbo eléyìí. àwọn pípa àti máa ń kànú lọ́wọ́ àfihàn ṣé pépà tèmi kà lélẹ̀ ṣé pépà tí mo kà ní gbogbo eléyìí ọtí mo gà ẹgbẹ́ pépà ìpàdà ẹni sùúrù ẹ má ẹ má yà àwọn pépà yìí. nǹkan tèmi fẹ́ sọ fún ẹ báyìí ni pé kò bá mi ṣiṣẹ́ mọ́ jẹ́ kó máa lọ mí ilé tọ́lọ́rẹ́ tẹ̀ mọ́ jẹ́ kó let him just go let him go I don't need him again let him go. ṣé lórí ọ̀rọ̀ ara pípa ara pípa iná èmi ò ní advice yìí pé kẹ́ lé lọ́hùn as your personal assistant mi lè advice wrongly ma and Sherry, rí bọ̀bọ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ má bá yín ra pépà àfi tó bá jẹ́ pé ó ní nǹkan míì tẹ̀ ràn tó wá gbàgbé àmọ́ àwọn pépà tí mò ń wò yìí àwọn pépà tẹ̀ máa ń kà òun náà ló ra. ó dàbẹ̀ ni pórí ti ẹ̀gán ti ń yí ṣé wọn ló máa sọ nǹkan tí máa ṣe fún mi ni ṣé wọn lọ̀gá mi. madam gbogbo àwọn pépà tẹ̀ máa ń kà mí àwọn pépà tó wà. yes ma àwọn pípà tẹ máa ń kà yìí òun náà ló ra abó ní. so sọ fún mi pé mi tí mo fa sìgá orí mi ò pé mi mọ nǹkan tí mo ṣe èmi fa sìgá ta ló yẹ kó máa yìn hẹ́lì smoke yẹn ṣọ́ọ̀bù pé bẹ́ẹ̀ mi ọ̀gá ẹ̀ ṣe ń fa sìgá ajọ́ ọ̀fà ni àbí ó yá dìde kó get out ọ̀pọ̀ ti déwájú mi ni. a ti ṣeré gan-an ni èmi sọ fún ẹ pé mo fẹ́ níyàn ṣé èyí méjèèjì lẹ́sọ sálárì fún mi ni ẹ fẹ́ kọ straight life mi pẹ̀lú nǹkan tó jẹ mí. ojú ọkọ̀ síwájú mi ò ń wúkọ́ orí mi ò pé tí mo fi fa sìgá nìyẹn mi mọ ọkọ tí mo ṣàbí now get out. but they, they said that uh, smokers are liable to die young and I don't want to die. Get out! I say get out! Wọ́n ní kọ́ máa ń lọ mọ́ fa sìgá tó bá ní nǹkan tí mo tiẹ̀ ṣe fún yín àbó ní nǹkan tẹ́ fẹ́ kí n ṣe ṣe bí ẹ dẹ̀ sọ fún mi ó jẹ́ kí n rójú yín. fẹ́ rójú yín mo fẹ́ rójú ẹni tó wà nínú ẹkùn wọ́n ṣáà ní èèyàn ló wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké. kò tó tó àsìkò tí wàá rí ojú mi ṣe sùúrù ẹ níbo lẹ wà. níbo. ìdí dàpọ̀ sùúrù ló máa ṣe. yes mo fẹ́ kó pa ọkọ̀ papọ̀ sójú kan èyí tó hmm. dà lọ́wọ́. inú ètò dà sẹ́yìn mọ̀ pé nǹkan tí ẹyin bá fàfàfà tí ó jà ó kọjá ẹrù náà ẹ̀yin náà wò báyìí ẹ̀yin méjèèjì ẹ máa padà sí èmi máa dá dúró bí báyìí máa dúró sílẹ̀ ṣó wọn. wọn lóòótọ́ ṣe pé gbogbo ọ̀rọ̀ náà orí owó ló dá náà rẹ́ sùn owó ni ẹ wọ ẹ̀yin ẹ sábà ó lé yé ìgbà ni wọ́n lọ school. just a bit. ẹ̀yin kọ́. ó ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ wọlé mi tọ́ mo sí yín o ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. nítorí olùtọ̀ ń lo náà ṣe kan tó da fágbọ́ ara o ṣebí wọn náà mọ̀. ìdàpọ̀ bó bó ṣe kù pẹ̀lú ròònù take it easy on yourself please jọ ṣó ti gbọ́. ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ò lè yé yín èyí ṣáà máa wò ó ti. bí a bá lògùn kí náà mm-hmm. a bá lògùn. madam ẹ má bínú fẹ́ to bí báwo lẹ ṣe máa ń feel àti pé kí ló máa ń trigger àwọn ìbínú yẹn dá present bá bínú yẹn kí ni àwọn nǹkan tó máa ń wá sí. irú stupid question wo leléyìí tẹ́ béèrè lọ́wọ́ mi bọ́lá ta leléyìí tó gbé mi wá bá tó ń béèrè pé kí ló ṣe mí kí ló ṣẹlẹ̀. Hmm, bó ṣe wà yẹn she's a psychologist nǹkan tó ń ṣe yẹn wọ́n máa ń pè ní profiling ọjọ́ òun yẹ ká lọ bá wọn lọ́fíìsì mo fẹ́ kẹ́ kọ́kọ́ rí wọn náà so tán bá máa book appointment yẹn ẹ̀rí wà bá wọn lọ́fíìsì wọ́n try láti mọ àwọn lọ ṣùgbọ́n wọ́n fọ̀rọ̀ wáyé lẹ́nu kán lè mọ àwọn nǹkan tó máa ń fọ́n bínú àwọn past occurrences àwọn nǹkan tó ti experience because ohun gangan ló máa ń jẹ́ káwọn èèyàn máa act. Ah, mi ò understand nǹkan tó ń try láti sọ as in mi ò understand kí ni nǹkan tó ń bá mi sọ ẹ̀ẹ́n so gbé mi lọ sọ́dọ̀ psychologist láti lọ máa fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò bí pé mo ti ya wèrè àbí. no no no no no mo understand. torí pé mo ti ń fa sìgá láti pàrònú rẹ mo dẹ̀ ti máa ń nàgìlẹ̀ kankan òun ló ṣe wá bílíìfì ẹni pé orí mi ti yí òun sọ fẹ́mi pé o fẹ́ bùkún táìmì òun ṣe kíníkan kíníkan. anú iṣẹ́ titi wọn ni ẹ̀yin náà jẹ́ kó mọ ṣe yẹn. kò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí Mrs. Bọ́lá ti tó ń try láti ṣe is for your own benefit ma kò ṣe pé anybody rò pé bóyá ẹ ní anything ní no kò rí bẹ́ẹ̀ ma. ẹ jẹ́ ń gbọ́dọ̀ jàre irú explanation ṣìwò lẹ́ ṣe fún mi o ò bá má gbé mi wá sọ́dọ̀ eléyìí o ò mọ ọ̀nà psychiatric hospital kò gbé mi lọ o ò máa rò àbí yàbá níbi apá òsì yẹn má yẹn fà bá mi try irun náà sẹ́yìn ó yá ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ nu mọ́tò mi jọ apá sílẹ̀ fún kọ́ bọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. ó jọ wọlé jọ bọ́lẹ̀. Ah. Ah, ah. ẹ bọ́lẹ̀ jọ. ẹ jẹ́ kí n yọ fóònù ọba má yọ fóònù ẹ ò ṣe wá gbálẹ̀ ah. ó ti rí mi bí wèrè kí ló fà gbọdọ fẹǹsì yẹn. ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́ olúwa máa wà pẹ̀lú ẹ ojú òní tiẹ̀ òní wówó tì ìwọ náà bá àánú pàdé ah, àbẹ̀kẹ́ ròyìn gbogbo ohun tó ṣe fún wọn mi ní wẹ̀yìn méjèèjì ti lágbára ọlọ́run o ṣé ọkọ mi o ṣé o ṣé ah, o ṣé Ọlọ́run ní ká dúró fún wa Ọlọ́run ní ṣe gbogbo wa. Um, number one mo máa bẹ̀rẹ̀ wípé anytime tí mo bá ti ṣe anything fún Àbẹ̀kẹ́ ẹ má máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ lè wọ pé mo ti máa ń sọ fún yín bọ̀dọ̀ mo máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. ọ̀pọ̀ ẹni tá ṣe lóore tí ò dúpẹ́ ni bí ọlọ́ṣà kó ni lẹ́rù ẹni ni bó bá dúpẹ́ orí àná wàá tún mi gbà oh ó máa jẹ́ ó ṣe ọkọ mi ẹ́ ó tiẹ̀ tún ń sọ nǹkan kan pé owó school pé gbogbo àwọn yòókù ti wọlé pé o dẹ̀ sọ pé o fẹ́ fún un ní owó. nígbà tó wọ school yẹn lọ́jọ́ sọ fún mi mo dẹ̀ ti fún díẹ̀ nínú ẹ̀ balance tó kù ni mo máa sáré ṣarajọ mo máa fún ní òògùn àti ọ̀sẹ̀ yìí náà bàbá ọlọ́run àṣẹ lọ́sẹ̀ yìí ṣùgbọ́n tí bá ti ṣe fún mi ara mi ni mo ṣe fún mi. ṣé o pọ̀ iṣu òun. ó lè ara olè ẹ̀mí ò ní jẹ́ ojú ò ní tiẹ̀ ò ní dààmú ò ní rálágbèédá iṣẹ́ a máa tẹ̀síwájú. níbo ló wá wà báyìí àmì àmì àmì. èmi náà ni mo rẹ̀ ránṣẹ́ o èmi mo ránṣẹ́ o bóyá kò tẹsẹ̀ dúró yóò dé díẹ̀. mi nílé dúró ẹ kàn ní kó pè mí tó bá dé. ó dà máa ní kó pè é. ó ṣé bàbá mi ó dàbọ̀ ó ṣé kó kílé o. Mr. Wanu, sister me. Ah, sister Wanu. Sister Wanu, ẹ ti wá graduate ẹ̀ fásigà mú igbó lè fà ṣé ẹ mọ̀ pé to die nǹkan tẹ̀ ń ṣe ó máa damage àgọ́ ara yín ẹ́ sista stop ẹ̀ mú bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ má bínú. kí ló dé tó ń ṣe báyìí fún mi kí ló dé tó fẹ́ gba sọ́sọ́ happiness kan ṣoṣo tí mo ní ìwọ náà mọ̀ pé nǹkan kan tó kù tí mo fi múra mi òun ni sìgá sìgá ò dẹ̀ tó nǹkan tó ń ṣe mí mọ́ ẹ jẹ́ kí n fa ilé ìtí bá fàǹsìn máa sún gbogbo nǹkan tí mo ń rò ìrònú yẹn á lọ for some period. síbẹ̀síbẹ̀ ó kún òkè ń rú káwàá rú à ń lọ lílọ jẹun kò jẹ́ ká mọ ẹni tẹ́bi ń pa everybody ló ní problem ẹ̀ tó ń fa ṣọ́ọ̀bù tí yín tún kẹ́rí lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíì tẹ bá wá fi sìgá damage ara yín tẹ bà gbogbo àwọn organs ara yín jẹ́ tàdúrà yín bá wá gbà ẹ̀mí wo lẹ fẹ́ fi tọ́ àwọn ọmọ náà. ìgbà tí mi ò kúkú ni mo dúró bí ayé ṣe ìwọ rèé sì rìn bọ́lá tó inú ilé ọkọ ẹ̀ màlúù ti jáde wá ó fi àwọn ọmọ mẹ́ta sílẹ̀ ní tó bá délé wàá dé bá àwọn ọmọ ilé ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa ṣeré ókè tó bá ti lọ́ńsẹ̀ èmi àti ta lókun bíbá tí ò bá wá bí tí yẹmí ò wá síbí báyìí gàdí tó tún pa mí lẹ́rìn tó mọ̀ pé náà torí ẹ̀ máa ń tú lẹ́ẹ̀kọ̀ọ̀kan awakọ̀ èmi nìkan nínú adúrú ilé ó ti gbàgbé pọ̀pọ̀ mi ti kàn nílẹ̀ lọ lórí ọ̀rọ̀ àìrọ́mọ bíi náà. sista ó kù kí n wówu káwa rọrùn ẹ máa tèkẹ́ easy ni ṣẹ́ni gbogbo eléyìí ó máa dá by the time tó mọ́gbọ́n bá máa dé gan damages tó máa ṣe ti máa pọ̀ lára yín ẹ jọ̀ọ́ please. èmi náà máa yọ̀ ọ́ kíkún ṣe pé mi náà kì í lóyún mo máa ń lóyún tí n bá ti lóyún pẹ́rẹ́ báyìí kó tó pọ̀ṣù bí mélòó kan ṣe ló máa wálẹ̀ wọ̀ bí omi náà rà tèmi náà yé mi kó dẹ̀ máa wò ó ṣẹ́ràn ṣẹ́ràn wọn kó lẹ́ni tó ń ṣe fún un. Bọ́lá Títọ́ tí n bá sọ fún ẹ pé mo ti bímọ rí yóò máa ní bìlíìfù wá dé tẹ̀ tọ́jú ọmọ yín tẹ̀jẹ̀ káráyé mọ̀ pé ti bímọ rí. kò dẹ̀ wá ṣẹ́jọ́ tèmi náà mo kúkú gbọ́ kúkú jù mo domi inú àgbàdànù ni kékeré báyìí ni mo wà nígbà tí mo bí ọmọ yẹn ni mo fi gbé kalẹ̀ pé kémi náà lọ wá bí tèmi ṣe máa dá lọ. even at that kí ló dé tẹ̀ wá lọ síbi tẹ̀ gbé lẹ́sí. bọ́lá ti tó mo máa gbìyànjú mo wá ọmọ yìí lọ ẹ káàsán àǹtí o. ẹ káàsán ma. ẹ jọ mò ń béèrè bàbá kan nù lé yẹn wọ́n ń jẹ́ bàbá Wọnúọlá wọ́n ní ọmọ kékeré kan lọ́dọ̀ Àbẹ̀kẹ́ lórúkọ ẹ̀. bàbá Wọnúọlá Àbẹ̀kẹ́ ah, nínú ilé mi ò láì jẹ. Ah, ah, àbí ẹ mọ bàbá tí mò ń sọ ni bàbá Wọnúọlá là ń pè wọn òkè ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí bàbá Wọnúọlá fún pé bàbá yẹn bàbá mi ni èmi ni mò ń jẹ́ wọnọlá ọmọ mi wá ní àbẹ̀kẹ́ kékeré tó ń gbé lọ́dọ̀ wọn so inú bíbá ilá ń gbé. Ah, toró ti tó ọdún mélòó kan tèmi náà ti ń gbé nílé yìí mi ò dé ẹ́fà gborúkọ yẹn rí bóyá kò kì í ṣe ibi tẹ́ ń lọ nílé yìí bóyá kẹ lọ sí next street tàbí kẹ bèrè nílé kejì. ibi ìbá ilé wa mi ṣe mistake ibà ah, ikọ́ ni nọ́mbà forty Taiwo <laughs> Taiwo street. ibi ìbá náà ni. Ah, èmi náà mọ nǹkan tí mò ń sọ àǹtí inú ilé ilé mi náà gbé dàgbà ilé yìí náà bí mi sí ilé yìí ni mo bí àbẹ̀kẹ́ ọmọ mi sí mo mọ nǹkan tí mò ń sọ. next street ṣé bí ìbàyìí ni nọ́mbà forty mi ń ṣọmọdé mo mọ nǹkan tí mò ń sọ náà. mú mi bíbá iná ni but ó possible kí mix up one bìkan ẹ lọ sí next street kẹ lọ bèrè ah. àbí ó ní orúkọ mìtàn dẹ́yìn tó wọ́n ni ṣe rí bàbá tí mò ń sọ yìí wọ́n kọlà wọn ò ga púpọ̀ ìyàwó wọn ga wọn lómi lára ọmọ yẹn ọmọbìnrin kékeré báyìí ni mi ò láì bí ẹsẹ̀ ìṣọmọdé mo mọ ibi tí mo gbé dàgbà inú ilé yìí náà mo bí ọmọ yìí sí ẹdẹlẹ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn náà. mọ mi ṣẹlẹ̀ pé ó ní àwọn ẹni pé ìgbà mi tí ọba lọ òye ni wọn ti bẹmọ bóyá ní àjẹ ibi lọ ní oṣù because mi ò gbórúkọ ẹ bàbá àbẹ̀kẹ́. bàbá àbẹ̀kẹ́. Ah, mi ò gbọ́ bàbá wọnú ńkọ́. mi ò gbórúkọ yẹn rí àtọ. ibà yìí ni flat tọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ni èmi nìkan ló wá fẹ́ wá bàbá yìí sí ọlọ́run ẹ pẹ̀lú ọmọ mi ah, ẹ ṣe. kí lẹ wí. kódà mo tún pààrà abẹ lẹ́ẹ̀mejì ilé tí mo ti ṣe kékeré bàbá mi ti kó kúrò ńbẹ ìyàwó wọn gùn sí bẹ́ẹ̀ mọ̀ bí mi ṣe rọ́mọ mọ́ nìyẹn ẹ kàn máa rí mi pé mò ń ka pépà mò ń wo íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́ ni ọmọ yìí ni mò ń wá bóyá màá ti rí bóyá màá ti rí traces bóyá ó tiẹ̀ lè ní nǹkan kan tó máa publish sínú pépà àbí màá rí online pé ọmọ kan Jábẹ̀kẹ́ o gbogbo Facebook pátápátá ni mo ti search gbogbo orúkọ tó ń Jábẹ̀kẹ́ ibẹ̀ pátápátá ni mo ti wò àmọ́ mo ti mi ò dámọ̀ ah! kí ni mò ń wá. Sister Wọmi. Ọ̀rọ̀ lẹ́ṣin òwe, òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá mẹ́rin rẹ̀ kú. Mo ti ka pépà débi wípé mi ì tí ì rí pépà náà tó wà lórí vendor tí mi máa ti kà. Mi ò mà torí ẹ̀rọ ọmọ yìí. Mo ti search internet for many years. Mi ò rí ọmọ yìí o. Mo ti wà wà wà. Ṣé ọmọ tí mi ti ẹ̀dá mọ̀? Sister Wọmi ẹ jẹ́ ká tiẹ̀ ṣe kọ́kọ́ fi gbogbo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì online lẹ́nu ẹ jẹ́ ká go physical èmi fi òpè máa padà lọ sílé yín yẹn ni. ibi tí mo ti lọ tán ní bàbá mi ti kó kúrò mbẹ. bẹ́ẹ̀ni ẹ máa tún padà lọ bóyá ìsìn tẹ bá padà lọ lẹ máa rẹni tó mọ ibi táwọn dáàdi yín kó lọ àbí nǹkan kan ń pa wọn. àmọ́ ẹ̀yin gan bùkún o báwo lẹ ṣe ní nọ́mbà èèyàn kọ̀ọ̀kan láì ṣàkódáyà. mo ti try kó lè yé kódà níbi tí mo try nípa ọ̀rọ̀ ọmọ ìdí mo lọ sí báà kan lọ́jọ́ kan ṣó rántí báà ta lọ yẹn àwọn ladies tán jókòó síbi ẹ̀yìn yẹn èyí tán ń pè lábẹ́kẹ́ àbẹ̀kẹ́ àbẹ̀kẹ́ yẹn mo mà gbé kan lára àwọn ọmọ yẹn wálé. ẹ gbé gẹ̀yìn wálé ẹ̀ lẹ́sùn gbogbo fún mi. tí n bá sọ fún ẹ mo mọ̀ pé wàá bínú mo gbé délé o. so ẹ kàn ń he àbẹ̀kẹ́ kiri ẹ̀ ń gbé wálé ni. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó ti gbàgbé pé wàá kú wa láwọn nǹkan oṣù odindi ọmọ la máa sọ yìí ṣé tó bá ti wáyé pé bí mo ṣe gbé yẹn délé ó wá lọ jábẹ̀kẹ̀ tèmi tí mò ń wá inú ìdùnnú lẹ máa bá mi lé nínà. báwo lè ṣe wá mọ̀ pé ìtẹ̀gbé last year kì í ṣe tiyín. àbẹ̀kẹ́ tá a máa gbé wálé yẹn ó má dàbí ẹni pé kò ń ṣàbẹ̀kẹ́ kankan àbẹ̀kẹ́ fíàfíà ni à ń sọ hey báyìí ṣe ló ń sọ w. bẹ̀kẹ́ yẹn lè work a máa lọ sílé yín ni. káyé mi lè ṣèṣó rere ọ̀rọ̀ ayé mi kò lè yéèyàn kankan ìwọ nìkan lọ̀rọ̀ mi yé ibi tí bàtà ń gbé mi lẹ́sẹ̀ o. abẹ́kẹ́bẹ́kẹ́. ah mama di mama abẹ́kẹ́bẹ́kẹ́ mama di mama how you dey. i dey gallant mama wetin dey sup na ah ah mama mama filẹ fi ẹ̀dùn bí àwọn náà fẹ́ mọ̀ pé yàn dáadáa. wàhálà ṣọ́ bẹ́ẹ̀ sí i máàmá bílẹ̀. abẹ́kẹ́ púpọ̀ ló ṣe wá ṣe bẹ́yìn kí ló dé tó kúrò be grandma wetin wetin mama wetin happen i no sabi dis thing. àzẹ̀yìn kí ló dé tó kúrò lọ́dọ̀ àwọn girama tó ń tọ́jú ẹ̀ ọjọ́ wo gan ló ti rí grandpa last. grandpa for where. wetin be grandma grandpa. àwa mọ nǹkan tá à ń sọ grandpa àti grandma tó ń tọ́jú ẹ̀ gangan kí ló dé tó kúrò ah, lọ́dọ̀ wọn wá sí bíbá. see eh make una just stop all this drama i no like am because as you see me so i no sabi all this time story wey una dey tell me grandpa grandma this that i, I no understand. ṣé pé orúkọ ẹ ò kì í ṣe àbẹ̀kẹ́. àtọ̀ abiona sẹ́wọ̀n. ìbò promotion ló ti wá. oh okay so una think say abi àbẹ̀kẹ́ my name no be àbẹ̀kẹ́ o my whole name na all nonsense i i carry myself carry body japa for my side come Lagos come hustle i no be abeke abeg make una no give me this kind story all those things wey una dey talk since morning eh, village grandpa grandma abeg i no get mama i no get papa i no get anybody. Abeg me I understand why you did pretend. Ah. Ṣé o fẹ́ jẹ́ káwọn èèyàn your real identity ẹ̀? Ṣùgbọ́n ah. má wọrí, ìwọ náà mọ ẹni tó jókòó yìí. Òun kò máa tọ́jú ẹ dáadáa. Ìwọ kan sọ nǹkan tó ṣe bínú kò ń lé. Adé parí àmú ẹ̀ padà lọ bá Everything Adé wa settled. Tó bá tiẹ̀ jẹ́ pé ṣe ìtì wọ̀ ẹ́ lára, ó kúkú mọ̀ pé màá tọ́jú ẹ̀. Ìwọ jẹ́wọ́ fún wa pé ọmọ bíi báyìí báyìí ni ẹ ká mọ nǹkan tá a fẹ́ Mama abeg no bring that this kind thing for me again again bring am at all as i see you i don't dey happy say oya oh, mama don come i no like her. mama abeg i no like her. i come reach here una dey tell me another story dey tell me say eh, grandpa grandma village this one that one this one even this madam wey you carry come sef i no even understand una abeg make you no call my number again no call me no find me. ọ̀hún ni bí abẹ́kẹ́ i don know say mm. na simple thing àbí ó mọ̀ sẹ̀. ní sùúrù ṣo tí wọ́n ń bínú ni. ó ń bínú o abẹ́bí mama no call me again forget that one park well. ẹgbẹ́ tó mọ́ lọ́nà ọ̀sẹ̀ lòún jẹ́ dẹ́ ń pariwo àbẹ̀kẹ́. ṣé bí mo sọ fún ẹ tí n bá jẹ́ kápá vincent àdàbẹ̀ ni pé mo ń mo sọ fún ẹ pé ọ̀tọ̀ ni nǹkan tí mo bá sọ ọ̀tọ̀ ni tó ń wí ṣé gbogbo ogun tó ń wí sìn òun ló ní ọ̀nà ọ̀sẹ̀ lórúkọ òun báyìí sìn kí la fẹ́ ṣe ń sìn. má ṣáà tíráì àbí. mo bí wọ́n parọ́ ni ọlọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn ọmọ. these people don show at all at all. Thank you. I don't even understand. You just follow me talk nonsense. That one they talk about one kind village, grandpa, so, so. I don't know. I don't know for them. She call and down, Call they talk say she dey find one kind abeke. Are you the abeke? Why you don't claim No, Aboke no be my real name. Na no na. I don't say you don't have a now. You confuse say you pay this better than they won't give you. You don't know. Oh, na so dem dey dash person motor. This ones When if you give person show. madam twenty thousand lélẹ̀. mo mọ̀ pé twenty bill ló wà bẹ́ẹ̀. dísù tẹ́ ní kí mo ti ra yẹn so èyí tẹ́ ní pé kí n lọ rà á lẹ̀ fún tìmọ́tò náà pé bóyá ẹ̀lì fẹ́ ṣe mo ṣàti ra everything so twenty k tẹ́ wá fún mi lélẹ̀. mo fún ẹni kó lọ fi ṣe fàájì rẹ. ẹ kọ́ mi di madam. mo fún ẹ ní owó yẹn kó lọ fi ṣe fàájì ara ẹ. ní twenty bay. kí n lọ fi twenty bay ṣe fàájì. <laughs> kọ́lọ́ máa jáde nìkẹ́ madam fifteen k gangan ni salary mi last week ẹ sì fún mi salary ẹ tún wá wò pé lẹ́nìí kí n kàn gba twenty bay kí n kàn lọ ná bay twenty. kí ló dé tó wọ uniform gan-an. ẹ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ni mò ń try láti dress ni mi ì dẹ̀ fẹ́ máa pẹ́ lórí kọ́ mo ṣe sáré báyìí báyìí. ẹ̀yin retí o fẹ́ wá kó lọ́nà náà òun ló ti dé báyìí àbí ìdùnnú tíwọ náà bá lára mi yóò láìkẹ́ lẹ́yìn. wọ́n náà wọ́n náà wọ́n náà ń ṣàánú wa àbí kí a máa mú nǹkan mú nǹkan mú nǹkan. kí ló mean ṣé ìtí mò ń mu yìí náà dà ní. Ah, ó dà máa. Eh. àbò fẹ́ kí n ṣáná sílẹ̀. Ah! ẹ má ṣe má ṣe. ẹ mọ̀ pé ṣe rí sìgá yẹn nígbà tí Ṣàngó máa lọ Ṣàngó olùkóso àyáná àkàtà yẹ́rìyẹ́rì nígbà táwọn máa fi ilé ayé yìí lẹ̀ so gbogbo àwọn ọmọ tán wá fi ilẹ̀ náà máa ń fa ilé. Ṣàngó lèmi náà nìyẹn o. àìrọ ah, mi ò ní gbọdọ̀ ẹgbẹ́ rárá. gaji mo fún ẹ lọ fi ṣe fàájì. mo mú orí rẹ̀ àfiṣẹ́ tù bàdá mọ̀ ẹ fún mi ní ọlọ́run àbá mi dùn yín nínú. àmín. ṣe rí bẹ́ẹ̀ yẹ fún mi lówó ọlọ́run àbá mi fún yín lówó. àmín. Ah, ah, ṣe rí oore tí ò kọ́ mọ̀ nítorí mi ìbílíìfẹ̀ ẹ tí ra sẹ́ni ọlọ́run àbá mi ṣe fún yín. àmín. ẹ fún mi ní ah, twenty bíi. ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń fún ẹ lówó ni. ọlọ́run àbá mi fún yín ní bẹ́ẹ̀lì o. <laughs> ìyàwó ẹ ń kọ́. ìyàwó mi wà. ṣó ti bẹ̀rẹ̀ antinanta. Eh, kò tí ì bẹ̀rẹ̀ because máa ń ló bẹ̀rẹ̀ irọ́ ni because last week èmi àti ẹjọ́ ń discuss ẹ̀ pé ìgbà ó ní o máa lọ fún antinanta ó wá ní antinanta wọ́n ti postpone ẹ̀ láti last week mìíràn wọ́n ti postpone ẹ̀. Ah, ah, gàjí o ti ń parọ́ wọn kì í postpone antinanta ìgbà tẹ bá mú owó yín débẹ̀ báyìí ní ọmọ rẹ́gísítà yín hmm. àbá ọ̀nà ìwà postpone tọ̀dọ̀ yín á jẹ́ pé o ì tí ì fún lówó ni. mi ò tí ì fún mi ọ̀ máa ń mọ bá ṣe máa ṣe ń ẹ mo ti mọ nǹkan tó ń ṣe ẹ ó yà sọ fún pé kó wá rí mi ó ní ìdá tí yọnu owó ilé. kí n tún má yọnu ẹ. mo máa fún lówó kó lọ fi rẹ́gísítà. ibi tẹ ti máa rówó ìlàlẹ ẹ̀rọ ọlọ́àbẹ̀ yìí náà. Ah, ah, club ni ah, bó ṣe wà yìí pé mo kàn fẹ́ ṣe fàájì twenty bay yìí ibi àìtẹ̀gbọ́n náà máa fi mí sí o. lóòótọ́. àwọn máa gbé ṣíṣà gan síwájú mi. àtàyọ̀ máa máa blow. gají o eh? gají o ó yá join mi ọkọ lọ sínú fridge kí wọn náà lọ ṣe fàájì rẹ. kí n tún lọ mú nǹkan nu fridge padà. ó yá lọ kó dọ̀tí ojú à tó ṣe fàájì àsìkò táwa lé ní àsìkò gbádùn ni. bẹ́ẹ̀ ṣe ní kí n tún lọ mú nǹkan nu fíríjì ọlọ́àtún ní kẹ́hìn náà lọ mú nǹkan lágbára ọlọ́run. àmín. Ah, mo dúpẹ́ o madam mo really appreciate god bless you. gàjí o. màá ní kí àwọn mi rí i gbàtẹ́dẹ̀ tí ní kó má gbanú ilé màá kò yé yín eh, ẹ ṣe god bless you madam. gàjí gàjí gàjí gàjí lọ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ léṣe bí eh, tó lọ yẹn ni o. ọba ọlọ́run kárẹ̀ wa pẹ̀lú ẹ̀bùn àyà wọn já kó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kékeré alábìsúgba. kájí. yes filẹ filẹ filẹ ah, má ti mo mọ̀ mọ̀ filẹ filẹ. báwo ni màá ṣí géètì rẹ. àní kò ṣe ọ. irú pátá òun nìyẹn. wà lára ẹ ó wà lára ẹ mi tí mo ṣí géètì rẹ ṣé mi mọ mínítì mo yẹ ṣe kí ló ń ṣe. Dàjí kí ló ń ṣẹlẹ̀ sí ẹ láàárọ̀ lọ? Dàjí kí ìtumọ̀ ogbélé tó ṣí géètì lẹ̀ ṣùgbọ́n kó lè wọlé. o oh, what? Ó lè. Ṣé o ní nọ́mbà wọn? Pé wọ́n pé wọ́n pé kọ́ máa bọ̀ wọ́n á kólé pé mo ti ṣí géètì lẹ̀. Kò kàn rí dán kò kàn rà kò rí fíìmù èmi èmi èmi mi ò sá fún wọn rí <laughs> èmi. Gbàgbé o, kí ló ń ṣe ẹ́? Ṣùgbọ́n nípa ìlú àwọn nǹkan tó béèrè, màá máa fún ẹ ní ánsà ẹ lẹ́yọ kọ̀ọ̀kan. Good ó ní kí ló dé tí mo ṣe ṣúgẹ́ẹ̀tì rẹ̀ mo mọ̀ mọ́ ṣúgẹ́ẹ̀tì yẹn lẹ́nu. ó hmm. gbọ́ orin tí <laughs> wasba sọ ni ó ní tó lọ́wọ́ bá ti gbé gẹ̀ẹ́dá kí ló lùwà ẹ̀ tó tó tó mínú alábísúngbá <laughs> mudap. Hmm. òfin kásẹ̀ ọ̀tún kásẹ̀ òsì sílẹ̀ sórí mọ́tò màdámà bí. so mi ní wàhálà kankan ṣe mọ́tò gbọ́dọ̀ ti gbèjà mi jà mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀. all right. tí madam bá ti ṣe ẹ mo máa fẹ́ kó sọ fún mi because ó ṣí géètì lẹ̀ ó mú mọ́tò ó jókòó sórí ẹ̀ tó bá ti ṣe ẹ ló máa ń ṣe gbúra dáadáa yẹn o tell me kí lọ ṣe fún ẹ kí n bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. ah ó yẹ kó sọ dáadáa wà á ní mo gbé ẹsẹ̀ òsì lé mọ́tò mo wá gbé kinní dání mo wá ń ju ẹsẹ̀ mi báyìí <laughs> bí àgbẹ̀ ẹlẹ́kùn. Hmm. wàláì madam nice gan madam dájú madam madam madam is a nicer tí wọn kò tí wọn bá ti nice jù owó gbọ́dọ̀ fi nǹkan síwájú ẹ nicer madam nice kù torí ẹni tó ń jẹ nice gangan kọ́ ló yẹ kó máa jẹ orúkọ ẹ madam ló yẹ kó máa jẹ nice àní madam kan dédé pè mí ni gají mo ní ma gají mo ní ma gají mo ní ma ọlẹ́mi ló mu pẹ́ mo ní mi ò rántí kà nítorí pọ́kàn mi ò sí mbẹ̀ wọ́n bá ní sílẹ̀kùn ń bá sílẹ̀kùn wọ́n bá ní kí n wọ ẹ eh, wọlé kẹ̀ tí wọ́n pín mo nǹkan dẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mọ́kà mi ò lè wọlé o wọlé jàre nítorí pé mo rí smiley lójú wọn mo wá padà wọlé kí ni mo wọlé fún wọn bá ní ìmísẹ́ o kémi wọnú fridge and freezer o kémi mú nǹkan kan bẹ́ẹ̀ o tó bá wù mí mọ́ra kí n mú nǹkan kí n mú nǹkan èmi kàn wò pé wẹ́ kí n kàn mú ilé àti bàbá Fúsá <laughs> mo ṣáà ṣe fún yẹn mo rà á fi yẹn ó fọ́ fún mi. Gaji ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni. sori wípé ẹ̀yin onísùúrù lọ́lọ́ máa wà. bẹ́ẹ̀ tí n bá sọ fún ẹgbẹ́ yẹn kò ṣe sùúrù pẹ̀lú madam èèyàn dáadáa ni wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn wàá máa ní rárá o wàá máa kí ṣé wọn náà ti rí sí. so tó wá rí ibi tó wá burú sí jù tó tó dùn mọ́ mi nínú jù mo ìwà yìí mo ìwà yìí mo ìwà yìí ah tọ́lọ́ bá fún mi lórí ọ̀fẹ́ dáadáa gbogbo àwọn ọmọ oníbírẹ̀dì àdúgbò ìrógò wọ́n ti kẹ́ràn <laughs> màmá nà wọ́n jù màmá nà nà kùnà so gbogbo àwọn ọmọ oníbírẹ̀dì àdúgbò wa ti àwọn ẹlẹ́wà gan-an máa máa nà wọ́n bíi wèrè ni máa máa nà wọ́n àná ànàgbó kìtì wọnú ilé lọ ni o bẹ́ẹ̀ ni so ti bí nsìn wọ́n ní pé jíjẹ mímu ẹ̀ eh, ó fẹ́ lọ broda nata ni everything pé kàṣà kì má bọ́ dàṣà kì má wọ̀rí pé eh, agbára àwọn gbé òun ló fa enjoyment mi wà. Eh, oh, yes ma. wọ́n ní kò wá gba nǹkan tọ̀dọ̀ tiẹ̀ ní kò sí rèrè ọmọ kàtà òrojú ẹ̀ òrojú ẹ̀ bí ojú ojú ojú ojú eku. get information kankan. jẹ́ kí n wo àwọn àbẹ̀kẹ́ tó ti rí mi. mi mọ̀ bóyá òun ni àbọ̀ òun. ọmọ tí mo ti rí látìgbà tó wà bóyá ọmọ wọn yìí ẹ ṣọmọ yẹn gan ti pé wọn yìí ẹ tí mo fi gbélé kó i pé wọn yìí ẹ mo dẹ̀ ti try gbogbo agbára mi láti rí ọmọ yìí hope kan tí mo mà ní rèé ẹ́ báwo mo ṣe fẹ́ ṣe báyìí mo ti ka pépà títí títí mi ò rọmọ yìí ẹ́ mo ti search gbogbo internet bóyá màá ti rí any vital information about her gbogbo ẹ̀ náà mi ò rí anything kí n mo fẹ́ ṣe báyìí. láti lè sọ wípé ẹni tí ẹ mójú ẹ kẹwàá máa wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ kò fọ́ pé òkè bóyá orúkọ yẹn máa wá báwo la ẹ mọ̀ it's a big stress. ẹ lójú ọ̀nà kò sí láyé fẹ́ dààmú so èmi ò bá ní pé kẹkàn try láti you know, get picture tẹ bá get picture èmi ò bá ṣe search fún sìn tẹ bá ti mú díẹ̀ àkọ́ máa wá a máa wá ẹ ṣáàyè àbẹ̀kẹ́ ló pọ̀ lẹ̀ ẹni ò àbẹ̀kẹ́ ṣógúnlẹ̀ lélẹ̀ àbẹ̀kẹ́ tó ń lélẹ̀ àbẹ̀kẹ́ kẹ́hìndé ẹni ò olúmídé àbẹ̀kẹ́ oríṣiríṣi ó pọ̀ níbà àmọ́ ìta fẹ́ mú. Ah. kí ló ń ṣe ẹ mò ń bẹ sọ̀rọ̀ ń pì kọ́ kí ló ń ṣe ẹ náà ṣé kọ́ yẹn wá important ju nǹkan tí mò ń wá lọ ni ṣé nǹkan tó ṣe fún mi ò wá important ju kọ́ tó ń pì lọ ni òun wá nǹkan tó ní ṣe pẹ̀lú life mi ó dẹ̀ ń fi mí pì kọ́ ṣé tó pè ẹyẹ ló sọ sálárì fún ẹni kí lè tẹ má ṣe báyìí ná mo ti ní mi fẹ́ bínú lẹ́yìn àfìgbà tó jẹ́ kí n bínú kí ni problem ẹ ná. kí ló ṣe ah, kí ló ṣe kí ló dé èlò ni fóònù èlò ni ìwọ gan má ṣe kọ́ tó ṣe fún mi jọ mo bá sọ̀rọ̀ ó fi mí pìkọ́ ọwọ́ ẹ̀ ń gbọ̀n ọwọ́ ẹ̀ ń gbọ̀n mi ìdẹ̀ láìkẹ́ ọwọ́ ẹ̀ ń gbọ̀n ó máa bí mi nínú o ó máa bí mi nínú o dẹ̀ sí bí mi nínú already. ara nǹkan tí mo máa sọ lílé yòó màmí ara nǹkan tí mo máa sọ lílé yòó pé ìgbẹ́kẹ̀lé èèyàn báyà sọ ni òun ni mo ti ń dry number ẹ̀ ń sìn kò lọ tẹ́lẹ̀ ìgbà tuntun lọ ń sìn kò pick call láti fi máa ṣe báyìí yẹmi ò pick call mi. àbẹ̀kẹ́ a ní kó máa ṣe sùúrù gbogbo nǹkan ń fẹ́ sùúrù ohun tí ò gbé ò lè mọ ohun tó ṣẹlẹ̀ bóyá ó bísí ni ò ṣe tí ì gbé ni o bóyá ó fi fóònù ó ṣàjì ẹ̀ kò sí nítòsí ibẹ̀ ni òun mọ ohun tó ṣẹlẹ̀ tuntun pè tuntun pè máa try ẹ̀ ìgbà míì gan fóònù a máa ríngì kò ní dọ́dọ̀ ẹni tẹ́ ń pè nẹ́tíwọ̀kì nìyẹn. ah sumi àbí kí wọ́n ní kí mo gbé nípa ẹ̀ ah. sílẹ̀kùn. Jọ́ọ̀nì. Ṣé ti pé tí mo ti ń kanlẹ̀ ẹ ká sùn? Ìgbà tí mi tí mi bá kà sàn kan, wọ́n ń di ẹ̀. Ẹ má bínú, mo ti kanlẹ̀ gbogbo owó tí mi. O o o láyà gan-an, o fẹ́ stupid ni. Nǹkan tó ti pé mo ti ń kàn gbá wọn, ó dà pé mo gbọ́ pẹ́sọpẹ́ wà ní tọ́lẹ̀ tó sọ́n. Kí n tiẹ̀ pẹ̀lú yẹn? Kí n tiẹ̀? O tún ru ẹnu sìn, ṣo fẹ́ tẹ Mario Spirit jọ̀ kó fọwọ́ mi kọjá kó lè lọ kó ẹ̀rù tó jí bí wá kó. Idiot kí ni. ṣe fẹ́ kiss mi yẹn gbọ́dọ̀ à. ẹnu náà dà. ẹnì kan máa gbọ́ ṣé mo ah, ah, ẹran máa tì mí. kí ló ṣẹlẹ̀. ẹ máa rọra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàn jẹ́ ṣe ń tì mí ẹ̀ ń tì mí bẹ́ẹ̀ yẹn tí bá lọ ṣubú tí mo gba bẹ̀ lọ ń kọ. àjẹbí wà ló mọ ibi tó ń lọ ó dàbọ̀ kí wàá tẹ̀mí kò sí tó kàn mí. mo fẹ́ rí bọ́dà Yẹmí ni. láti bo tí wọ́n fún ẹ lápọ́ìntmẹ́ǹtì. wọ́n fún mi ní àwọn náà júwèé bíbá ẹ̀ fún mi. ṣé tó bá máa rí yàn wọ́n sọ fún ẹni pé èní ìjọjọ friday àbọ̀jọ thursday ta máa ń ṣètọrẹ àánú bí. mo mọrú yín ni ẹ ń jù báyìí lọ́tọ́ máa ń de bẹ́ẹ̀tì mọ́ lára ìyẹn dẹ́ gbọ́dọ̀ wà vigilant. àwọn ọmọ ẹ calm down. I don't know. mi ò ṣe oníbàárà báwo ṣe mo do oníbàárà ni. Ah, bẹ́ẹ̀ ṣe máa ríre wọ́n á de bẹ́ẹ̀tì wọ́n á ní kẹ́ lọ blow gbogbo country mi ò dẹ̀ fẹ́ rú ẹ̀ wọn bẹ́ẹ̀ máa ní sùúrù náà àgbàlagbà nìyí àgbàlagbà máa ní sùúrù mo wá rí yàn bíbá yìí ni. ta ló wá rí òun. bọ̀dá yẹmi. bọ̀dá yẹmi ẹ̀ wo o ní appointment pẹ̀lú wọn. bẹ́ẹ̀ àwọn náà fún mi ládírẹ́sì. lọ fún ẹ ládírẹ́sì o wọn ò sọ appointment fún ẹ ìwọ. ṣe bá ara yín ni kí má ṣe kí ni bọ́ọ̀ tajà rẹ fún owó pé àwọn ẹ̀ ń jù báyìí náà lọ tó máa ń de kíní mọ́ lára tó ń de bẹ́ẹ̀tì mọ́ lára. gaji kí ló dé kí ló fariwo. bẹ́ẹ̀ àwọn oníbàárà ni ìgbà tó dẹ̀ dì mú sọ ń mo ń béèrè bọ́dá yẹmí ni. yẹmí that's your bill. yes. mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ sí ni o kí ló fẹ́ látọwọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀. àwọn ló ń fún mi lápọ̀ìmẹ́ǹt. èmi ti fẹ́ máa lọ́n tèmi o. ah i know wọ́n ti pé every time ẹ bá ti wá bíbá ẹ máa kánjú lọ bí iṣẹ́ every time every time ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo gbọ́njẹ kaná náà àní ní mo torí tí mo ṣe lọ gbọ́njẹ kaná. màmá jẹ́ ẹ lọ́jọ́ mi mo ti pẹ́ already look at the time ẹ wò kí wọ́n gbé bá yín ni o ẹ jẹ́ kí n gbé wá bá yín ẹ kúkú fún wa ládírẹ́sì bí tẹ́ ti ń ṣiṣẹ́ nǹkan mọ̀ bí tẹ́ ti ń ṣiṣẹ́ èèyàn ti ẹ̀ kọjá níwájú ilé ọba kéèyàn má lè yà pé kábíyèsí o àmọ́ kí ni àbẹ́fẹ́ fún wa ládírẹ́sì. ìfẹ́ àwọn mi ṣe ni. àṣẹ mi ló wá fi ṣe yìí nílẹ̀ ni. Okay, that's not a problem. I'll send it to you. Okay. Mm. My effect there. My effect eh. might change my. No problem. So you can come anytime. My can I go now? You can. Thank you. Oh, that's my girl. Be a good girl, yeah. Bewa kiwa. Ejesi. Bó ṣe wà lè dúró dè torí kò lè pẹ́ kó tó dé. Ma, dúró mà fún mi náà. Má jókòó síbẹ̀. Ibẹ̀ ìta ń bíbà. Ẹ mọ̀ pé ọmọ ìmọ̀ pé èèyàn wà ní ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ẹ́ sá. Má fọwọ́ kàn mí bẹ́yẹn jù. Ilé ti kún o, lọ́rọ̀ oníkó wá dúró tí ẹ̀ ń sẹ́. Ẹ ṣé mà. Àfẹ́ hẹ̀pù ẹ̀ sọ, ó tún lera. àgbẹ̀sọ́pẹ́ ṣó wá rí forty k yìí mo fẹ́ kó lọ́ọ́ fi ra fóònù ẹ̀. má sọ fún mi pé o fẹ́ o mo gbọ́ ń gbà tọmọ yẹn ń sọ pé fóònù ẹ ti bàjẹ́ ìwọ náà dẹ̀ sọ fún pé fóònù ẹ ti bàjẹ́ èmi dẹ̀ mọ̀ pé mi ni mo fọ́ fóònù ẹ. Ah, no no no no no no ah ah sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. no no no ah ah just take it owó àtijọ́ lè lọ mi gbàjọ́. Ah, thank you ma. <laughs> thank you so much madam ẹ ṣé gan ọlọ́run àti tí ọkọ wọlé. àmín àmín ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú àmín àmín àmín àdáwọ́ lé ní àmà ìlọrí sí i àmín jésù yíyí tó ń dùn kò ní bàjẹ́ o àmín agbára ọlọ òkè òkè báyìí lọ́wọ́ ni àmà rẹ̀ àmín ah, madam ẹ ṣé gan ẹ múnú mi dùn lọ́sàn-án <laughs> ẹ jẹ́ kí kìkì lọ́ba kí lọ. anytime tọmọ yẹn bá ti wá need anything i repeat anything tọmọ yẹn bá ti fẹ́ ṣáà máa sọ fún mi kí n máa fún ẹ má jẹ́ kó lack anything jọ nítorí ọlọ́run Ah, ẹ ṣe gan ni. Ah, kò tọpẹ́ kọ madam ẹgbẹ kí ni lọdà lóhùn. lọdà lóhùn lọdà lóhùn. ẹ ṣe gan. ok le kan kọ mi. ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni o máa mi ẹ̀bùn bí mo ṣe bí àláti ó dẹ̀ wọ́n da omi tútù wọ́n dà lé mi lórí ni ara mi kàn ṣe pẹ̀sẹ̀. ah inú mi dùn inú mi dùn cause mi ti expect olúwa ah. nígbà tí mo sọ fún ẹ wípé sùúrù ni gbogbo nǹkan mo ní ẹnu mi tí bá fi gbóbi fún olùbàjẹ́ àmọ́ tí bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa gbọ́ mo ní ṣe sùúrù sùúrù tí wàá rí wípé sùúrù ló dáa gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ máa fi sùúrù ṣe ni téèyàn bá ṣe sùúrù á rí rè bẹ̀jẹ̀ sórí pé sùúrù lérè báyìí ó jèrè bọ́ọ̀bù báyìí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ó ṣeun kí wá ní ìgbésẹ̀ tó kù tá a fẹ́ gbé báyìí. well màá kọ́kọ́ lọ sanwó school mi ná and after that um, landlord ibi tí mo fẹ́ gbalẹ̀ sí yẹn ti ní kí n kó part payment wa so màá san yẹn tẹ̀ máa ra àwọn other few things tí n bá need in school and èmi náà ti gbowó àjọ tí mo fẹ́. ẹ ti kó àjọ yín. ẹ ti kájọ wàá kó fún ẹ àwọn ó fẹ́ oúnjẹ ó fẹ́ ra àwọn nǹkan nílò bóyá tíì ni nǹkan kò tó máa wúlò fún ẹ. ṣí ẹ pé àwọn olùrànṣẹ́ olùrànṣẹ́ olùrànṣẹ́ wílé tètè ah. ṣe ṣé ti oúnjẹ ni. mo ti sóúnjẹ o. bá ah, ní kí n ṣe best food yín fún ilé mi. ìdí eh, eh, <laughs> mi yìí ṣe fún ẹ yìí ìdí kò yẹ kí n lọ. sẹ́yìn bá ń gẹṣin nínú mi lé <laughs> mi ọ̀lẹ́kùnrin kọ̀ọ̀sì. Yẹmí jọ ọmọ tó wẹ wá yẹn kí lorúkọ ẹ̀ àti pé báwo ló ṣe jẹ́ sí ẹ. Ìbídàpọ̀ Àbẹ̀kẹ́. Ìbídàpọ̀ Àbẹ̀kẹ́. Hmm. Is that her name? Yeah, that's her name ma. Um, she used to be my my school daughter when I was in ss three. Um, she was in GSS2 then. Anything for body in school èmi náà ni mo máa ń bá ṣe ló máa ń bá fún help and all that so and she is a very good girl she likes me yeah and I like her too and eh, I like her so so much because she is very very respectful. Um, so. ṣé ọmọ ìbídàpọ̀ àbẹ̀kẹ́yìn ṣóṣì níyà àti bàbá. Hmm, ó sì níyà ó sì níyà bàtí uh, bàbá yìí wà ṣọ́ọ̀rọ̀ ẹ̀rọ mi ṣọmọ abẹ́rẹ́ ìjọba ọmọ náà bí financial boys àwọn ọmọ tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyẹn ń bẹ̀ fi wọ ọ́n kó wọ́n ń um, ṣe and bó ṣe máa ń ní ìdí kan nìyẹn tó máa ń bá mi mo dẹ̀ máa ń ṣe fún you know I'm more or less like uh, a godfather. lẹ́yìn orúkọ tẹ́ ń pè ó mọ̀ bóyá ó tún lórúkọ míì tán máa ń pè bóyá nílé àbí ẹ̀yìn ọ̀rẹ́ tó jẹ́ bí orúkọ mi ṣàtó yàtọ̀ sáwọn orúkọ yẹn. tó wà tó yẹ pé àwọn ìlú orílẹ̀-èdè tó jẹ́ pé girama nìkan ló máa ń pè mí lórúkọ yẹn àtàwọn tó bá súnmọ́ wa pẹ́kípẹ́kí which is wọn lọ́la. nínú orúkọ olóòtú dàtọ̀ dàtọ̀ àbẹ̀kẹ́ àti ìgbédàpọ̀ lè bímọ wọn lọ́la ẹ̀ mi ò gbórí ló ṣé lára orúkọ àbísọ̀rọ̀ ni àbí because mi ì gbọ́ kí wọ́n pè é lórúkọ yẹn rí this is my first time of it. Ah. grandma ló máa lè dáhùn ìbéèrè yẹn o. bẹ́ẹ̀ ni àwa la lè dáhùn sí àbẹ̀kẹ́ ìbídàpọ̀ olúwa ṣeun fún mi ṣé bórúkọ ta sọ nìyẹn àmọ́ nígbà tí wọ́n lọ bí orí tó sọ́ńgì tá àmọ́ ibi tó gbà lọ la ṣe fi wọnú ọlá kún orúkọ ẹ̀ ká bàa lè máa rántí ẹ̀ ká má gbàgbé ẹ̀ ìwọ tó bá ń pa abiyamọ ìwọ náà máa máa dáhùn pa abiyamọ ni wọ ìwọ yóò kì í ṣe abiyamọ abiyagbà ni ẹ ìwọ tó gbé ọmọ lẹ̀ láti kékeré o mọ bó ṣe ń jẹ o mọ bó ṣe ń mu o mọ bó ṣe rí o mọ ohun tó ń wọ̀ ẹ ìwọ náà wá ló fẹ́ bá wọn jèrè ọmọ sọ fún mi ṣé o lè sọ bẹ́ẹ̀. màámi ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ sí gbogbo ẹ̀bi tẹ́ bá dá mi gbogbo ẹ ló bá mi lára mu máa fi ṣoṣù máa fi para náà ni àmọ́ kì í ṣe náà kí n gbé ọmọ yìí sílẹ̀ èmi náà tẹ̀lé mọ́ràn ni. kò sí wàhálà kò sí nǹkan kan ní ọlọ́run tí mo gbogbo alágbára kọ́ Ọlọ́run bẹ tí mo mọ. bàbá mi báwo wà ní báyìí nísìnyí. ní kí tún ni. ṣé mi sọ pé wọ́n jẹ yín lọ́wọ́ ni. wà á jẹ àǹsà Ọlọ́run ẹni òkú ṣé gbogbo tí mo sọ nísìn ọgbọ́n ṣé wọ́n jẹ mí lọ́wọ́ ni mo wá bí wọ́n jẹ mí lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ láti sọ nísìn ni wọ́n náà fẹ́ ti ara rẹ̀ gbọ́n owó ni wọ́n fún mi kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí o kò sówó kò sówó nu èmi náà rí nǹkan kan ṣe sí o ah. lẹ́yìn owó kò sí nǹkan kan mímọ́. Èmi ti bàjẹ́ tí mi ti máa ń ronú. Wọ́bí wọ́bí wọ́bí wọ́bí nǹkan yìí. O ní rọrọ ẹ̀kún, má sunkún kankan. Tọ́gbọ́, tẹ̀mínú má sunkún bá a máa sunkún bá a bá sunkún tó pò sùtà àyàlẹ tálẹ òyìn ohun téèyàn ṣe kù ọgbọ́n mi. bàbá mi ẹlẹ́wọ̀n mi kì í ní iye ń dùn mí ṣé ló dẹ̀bẹ̀ ni pé mo jẹ́ bùkátà sí ìlọrun bíi pé mo ń dá yín láàmú. bí ìpè kan o ò ń ni mí lára gidi ò ń dààmú mi ò ń fìtínà mi gbogbo ìdààmú tí ń bẹ láyé pátápátá ló ń ṣe fún mi bóun ní ṣe máa bọ́wọ́ tí tún máa bọ́mọ tó rí ayé ni níta ń pè lábìkú òjò bẹ́ẹ̀ lọ àbíkú àgbà ni kéèyàn máa bọ́ ọmọ tó bí kó tún máa bọ́ ọmọ ọmọ ẹ̀ àbíkú ni bó ti wáyé àbíkú ni ọ kọ́ ọmọ sì láyé gan ọ̀dájú kọ́ wà kí máa bọ̀ wọ̀ kí tún máa bọ́ ọmọ tó bí lọ tí báyìí kọ́ máa fún mi nìkan kí á lè rè mí kan kí mo fi mọ fún ngbà mọ̀ fọ́ mọ́ ọjà àdánwò fún mi àdánwò ni o mọ́ mọ́ mọ́ lọ rò pé àbọ̀ ọ̀dàmúlàmù ọ̀dàmúlàmù gidi mo ti wáyé gan ó ti pinlẹ̀ mi gbogbo mo ti mo yáwó délé ọ̀tá mi báyìí nìyí wo níbi tọrọ dé báyìí níbi tọrọ dé báyìí téèbù bá ti sọ pé i'm sorry ọ̀rọ̀ ń parí nù ọ̀rọ̀ ti débi i'm sorry n tí màá tọ́ fún ọ ni pé ìwọ náà òòrùn tó kù lókè ó ta sọgbẹ ìwọ ló sì dúró nílé gbé ọmọ lẹ èmi àti ìyá rẹ àwọn àbá ṣe tọ́jú ọmọ àbí ìbọn wọn ìbọn ọmọ tó bí ìyá rẹ tó sùn kalẹ̀ ní pàtàkó ó ní òtún jẹ nínú tí òtún kan iná ni

àmọ́ kí wọ́n máa rí ọ kí wọ́n máa rọmọ ìbànújẹ́ ni fẹ́mi o wá bí gbà lọ lọ ṣiṣẹ́ owó bàbá ṣiṣẹ́ owó tọkọ padà wá. nǹkan tẹ́ ń sọ nísìnyí pé kí n wó lọ. òun ni ṣá ìwọ mọ̀ pé ìṣẹ́ tó bá mú a láyà yóò ràn mọ́ ìṣẹ́ burúkú ni ìṣẹ́ ló mú ìwọ ni kò lọ tí wọ́n bá ti wá rówó kó máa padà bọ̀ èmi inú tèmi ó dùn sí i ní sì tàbí àpò ọtí ni láàrin. bàbá mi ìjọ sí mi ní tẹnara mo pé ọ̀tá ọ̀fun gbẹ Pure what? What? rough water ọ̀ lè rí. Bẹ́ẹ̀ni, bó ṣe inú oògùn ọ̀lẹ̀ rí. Gomi. Kí lọ rí? Empty pocket. Empty pocket. Kò sí anything níbẹ̀. Inú kan wọnú company kan sọ fún wọn kọ́ sọ́rí kọ́ tẹnu bọ páìpù wọn kọ́ máa mú. Bọ́ba ṣe tán kọ́ bá mi ta. Bọ́ba ti ayé pọ̀ lè ṣe bẹ́ẹ̀. Èmi lọ, ọmọ bá mi lé. Àfẹsẹ̀rìn délé tẹ̀lé mi. Ẹsẹ̀ rọ̀ mí o, ẹsẹ̀ rọ̀ mí o nǹkan tí bàbá mi sọ fún mi. Ah! ṣùgbọ́n àkànbí náà ó ní nǹkan tó bá mi sọ nípa ọ̀rọ̀ ẹ̀. Máyẹ̀lì ṣé ọ̀rọ̀ tí mo ń bi ọ́mísì kò lésì kankan tó fún mi. Má sọ̀rọ̀ kalẹ̀ ọ̀ ń pòsè kò sí wàhálà ọ̀rọ̀ tá a bá fòsè bẹ̀rẹ̀ òṣè náà la parí ẹ̀ ó tẹ̀lé ọ̀sọ̀ fún ọ̀rẹ́ o kọ́ tẹ́tì rẹ̀ kọ́ ọmọ gbọ́ bó ṣe wà ó ti lóyún tí ó nì bó ṣe tá àti lọ ilé ọkọ ni ló fi lóyún ọmọ mi ò níṣẹ́ kankan lọ́wọ́ yìí ìmọ̀ràn tẹ́mi ọgbà tí mò ń sọ tí mò ń tẹnu mọ́ ni pé oyún yìí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣẹ́yún ẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tí mo ṣe mo ṣe tá àti mo ṣe lọ àmọ́ bẹ́ẹ̀ bá ti ṣẹ́yún ọyọ́ lẹ́wà kò sí oyún kankan tá máa ṣe oyún wo ni kò ṣe kí ló dé tẹ̀ tẹnu mọ́ pé kò ṣe oyún náà ṣe kó bá mi ni ẹ fẹ́ sọ mí lẹ́nu kọ́ mo lọ ṣẹ́yún tó bá ṣẹ́yún tó bá kú kọ́ pàápàá kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ wọ́n á ní mo lajú mi sílẹ̀ mo jẹ́ kọ́ mọ́ ṣẹ́yún tó bá jẹ́ mi ni mo fi ṣé mo lè jẹ́ kó ṣẹ́ oyún ni tó bá jẹ́ ọkọ̀ tán lọ́nkọ́ mọ́ ńkọ́ kó wá lọ ṣe dànù ẹ ṣé o lè jẹ mí kọ́. ṣé àti ìkóbá rẹ tẹ́lẹ̀ ṣé ọ̀sọ́ra rẹ lẹ́nu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ yìí aláìlójútì ni ọ́ akúmọ̀mọ̀júdì ọ̀yẹ́ ọ̀pá ọmọ lóyún mọ́ ọ lá lákàtà rẹ ọwọ́ pé ọbẹ̀ sọ̀rọ̀ rẹ lẹ́nu ó ti sọ̀rọ̀ rẹ lẹ́nu tẹ́lẹ̀ èmi sọ fún ọ mo yé sọ ìmọ̀ ń sọ jẹ́jẹ́ ni o gbogbo ẹni tí bá ń tẹ́tí kọ́ máa gbọ́ tó ọmọ bá sì lóyún kò gbọ́dọ̀ tèmi mọ́ n tẹ́mi ò gbìn ni mo gbìn kò sẹ́ni tó lè bá mi sọ. ma n tí mo wí ọ̀dọ̀ ọ̀dọ̀ tó bá bá mi comment it let's comment it tó ọmọ bá lóyún tó túnú lé ẹ pàjá fún mi màá jẹ kò tí kò tí wàhálà ẹ máa sọ bá mu kọ́kọ́rọ́ wẹ̀ ṣé kí mọ́tò wọlé má. ṣé bẹ́ẹ̀ yẹn jẹ yàrá yín yọ yàrá yín ah ọ̀daràn sí àràkọ ah bíkọ. sista wọnyọla ká tiẹ̀ wá ní pé wọ́n advice yín pé kí ẹ lọ wá bí ṣe máa rówó kì í ṣe pé kí ẹ abandon ọmọ yín ni. ẹ wá gbọ́ ọmọ ni ẹ bójú wẹ̀yìn rárá ah, ẹ bù díẹ̀ káàtó. grandma mo máa bẹ̀rẹ̀ ẹ bá wa bẹ òun kó tiẹ̀ dáríjì yẹ ẹ jọ ẹ kó tọ́jú ẹ pé bá wa bẹ kó dáríjì yẹ. mi má ti dáríjì o torí bí gbogbo ẹ̀dá ṣe máa ń rìn àjò wọn láyé wọ́n lọ́rùn wa ti gbà kọ́ lọ́rùn ní ọlọ́run ló ní dáríjì lọ́wọ́ àmọ́ ní ìbéèrè kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọmọ onídìrí ìyàpọ̀ má ní ti bàbá mo dẹ̀ tí ti yá mi lẹ̀ ta ni bàbá mi ẹ sórí irun ẹ yìí mo tiẹ̀ láìkẹ́ ká ní pé kì í ṣe pé mò ń gẹrun èmi náà bá ṣe wí. kò yé má gé wọn ṣe kì í ṣe. gbẹ̀ngà ṣé lórí burúkú ni ẹ ní jọ̀rọ̀ ọjọ́ lè máa tẹ̀jọ̀ bẹ̀rẹ̀ orí burúkú tó ń bá mi ṣe é sìn. mo dá mi lóhùn náà mo ń bẹ̀ sọ̀rọ̀ ṣé mo jọ àwọn tó máa ń fọwọ́ gbára ara anyhow ṣé mo jọ wọ́n mo jẹ́ kí ni jẹ́ first and last ẹ̀ tó máa ṣe orí burúkú yẹn pẹ̀lú mi mọ́. ọ̀gbẹ́ni chief jare ṣé èèyàn kan ni mo kí n sìn ṣó complain lórí pé mo kàn fọwọ́ kọ ẹ lára kí ló wà lára rẹ̀ tó yẹ kó connect lọ kí ló ń ṣe eléyìí gan o kí n bọ̀ sọ̀rọ̀ ni. ṣé olórí burúkú ni ẹ nìyí ṣé o ya wèrè ni ṣé bí o ṣe wá fọwọ́ kan yẹn ń sìn ṣé o ti wá ní ẹ lára ó kanra jù kárìn kápọ̀ iyẹ̀ ló ń yẹ ní nàá tó ṣe fọwọ́ tẹ̀ lára ká ní pé òun gbà kan máa fọwọ́ tẹ̀ lára ní gbogbo ara ẹ tó sìwù bíi ti Steven Seagal yẹn ṣé o rò pé ó máa sìwù ni tó bá fẹ́ jò wá ráyè jò wá ráyè ìtúsọ ráyè ṣe gbogbo ẹ̀ ara ẹ̀ á ṣe kinní kan ṣé bó ṣé kò lè ní èyí tó bá tún yà wá sí ìgbà ìbò ṣe wù ah, ṣé ara ẹ̀ ó ti wá já mi jẹ́ báwo ti gbé mi. mo sọ sori tó ṣẹ́gi sẹ́kọ́ fẹ́gi tó lọ ọ tó bá ti eva rí mi lọ́nà tó bá mi tí ọ̀rẹ́ burúkú yẹn tí mo bá gba etí ẹ̀ tàbí kí n fú ẹ lórí call me bastard olórí burúkú. wọ́n kàn máa nà ọ́ ní kò má bàa lọ ọ̀nà ọláyé ẹ̀ fi da ja yé mi lọ má da lo ìwọ náà ò já já òun tí ò já lọ ẹ kó máa bá ṣe kí ni. má da lóhùn mo rí pé kí n gbàgbé yẹn wọlé ni understand. wọ́n ọgọ́ kú ó kóra kí ló ń bá mi sọ yìí èmi àti Gbẹ́ngà sì sọ̀rọ̀ lánàá mo wá débi ìsìn ó ní pé kò sí nílé ó ń parọ́ fún mi kí ni mo ṣe fẹ́ tó fi parọ́ fún mi. kí ni mo fẹ́ parọ́ fún ó yé mi náà lẹ́nu láwọn tí mo dọ́dọ̀ ẹ̀ mo ṣílẹ̀kùn everywhere ó ti pa gbogbo ẹ̀rọ pátápátá ó sọ àyè kí ló ń ṣẹlẹ̀ tv nìkan ló filẹ̀ mbẹ̀ ìdí tó dẹ̀bi gbé tv yẹn gan èmi ni mo gbé tv fún ni for ah. so disturb bó ti pé mo ti pa gbogbo ẹ̀ táyà kò gbé so kí mo fẹ́ máa parọ́ fún yẹn. Ah, ayé mi ti bàjẹ́ mo ti gbàdá sórí burúkú báyìí mo padà dọ́kọ́ délé délé mọ́ mi ti bàjẹ́ o. Ah! wọnọlá ṣé o sunkún ni. Ah, ah, èlé òǹjọ èlé òǹṣọjọ ẹkún ẹ ó sunkún ṣé mo máa sọ fún ẹ o máa bìlìfù pé èmi mo bẹ èmi ni mo jáde ládùúgbò ṣótán ẹ o ti dá yí ẹ báyìí ṣótán wo wọ́n sọ fún kúṣe gbogbo òkùnrin tí o bá ti rí nìyẹn máa sáré dáyà dé ṣótán ẹ báyìí sotí ráyè ẹ tó bá délé wà lọ face consequence ẹ pẹ̀lú dádì ẹ o ò tí ì rí nǹkan kan jẹ́ máa lọ orí lọ mi kọ́kọ́ mi tí máa kú sí ni wọ́n ṣe. mi ò understand ẹ má fi mí sínú òkú kí ló ṣẹlẹ̀ gbogbo kí ló ṣẹlẹ̀. o ṣe kò lè yé o ya o ya o ya o ya o ya. mi ò lọ mo mọ lọ fún ìtajà fún ààrẹ tó bá délé o ojú ìdìbò yẹn kan máa lọ sí i ó máa tún wèrè. mi ò lọ mi lọ mi lọ mi kọ́kọ́. Thank you.

ọmọ tẹ́ ẹ̀ wọ yẹn dàbí èso àjàrà ni téèyàn gbọ́dọ̀ máa fi ìlera ọmọ ò kó dànù torí wípé nígbà tí apá ò bá ṣe gbé mọ́ tẹ́sẹ̀ ò àwọn ọmọ ìlú máa wù máa dúró tó orúkọ wa àsìkò kan máa wà táwa náà yìí máa wà láyé táà lè sọnà ní ara kiri mọ́ tó jáwọn ọmọ ìlú máa wù fún wa ìyẹn náà ṣe sọ pé èso lọmọ tàbí èso ẹni ó yẹ kó máa fomi rín ni máa fomi rín kó lè dérí ẹ mo ti gbọ́. báwo ni nípa ẹni rí? ẹ̀rọ náà.